ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له وما يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. adáwọ̀pẹ́ fún ọlọ́run ọba. alhamdulilayi. ọlọ́run ọba ìtúnṣe pé òun náà ni a ń gba ìmọ̀ látọ̀dọ̀ wọn wọ́n ní oore tó ga jù òun náà ni neymatul islam oore kéèyàn jẹ́ mùsùlùmí olólọ́wọ́n aṣefẹ́mi àtẹ̀yìn tá a wà ń bì tó ga jù láyé ń bì nìyẹn tó ga jù lálìkè àmà oníkéèyàn jẹ́ ní àlìjánná ẹni tí ó sì jẹ́ ní àlìjánná oore tó ga jù láyé ni ó ní èmi àti ẹ ti wá tó ga jù láyé ọlọ́mọ gbà lọ́wọ́ wa ọlọ́run tó ga jù níjọ́ gbèdé àlìkè àmà ní ká jẹ́ ní ọlọ́run jẹ́ kí oore islam tọ́lọ́run ṣe fẹ́ni kọ̀ọ̀kan wa ọlọ́run jẹ́ ògbé wa wọnú àlìjẹ́nà lẹ́yìn wá gbà náà adúgbò ìfọ̀kànbalẹ̀ láwùjọ wa tá a wà yìí tá a bá ní fọ̀kànbalẹ̀ ni àlẹ́ ní gbogbo nǹkan tá à ń ṣe ṣe àwọn àlùmí wa àwọn náà gbààwẹ̀ ṣùgbọ́n wọn ò tó jáde síta inú ilé ni wọ́n dúró sí torí pé kò sí fọ̀kànbalẹ̀ sọ wọ́n lè ní kọ́fì wa wọ́n lè ní kankan wa òsínà ṣe sí. Si ṣùgbọ́n ọlọ́run bá ràn wọn lọ́wọ́ atúnlé ṣe wáàsí ọlọ́run kó ló bá ṣàlékún ìfọ̀kànbalẹ̀ sí agbègbè yìí gbogbo ibi tí ò sí fọ̀kànbalẹ̀ kọ́ lọ́run kó bá fọ̀kànbalẹ̀ síbẹ̀ orí ẹlẹ́ẹ̀kẹta tá a gbọ́dọ̀ má dúpẹ́ olórí àlàáfíà orí àlàáfíà èmi tí wọ́n wá sọ̀rọ̀ kò sí tó jẹ́ ilé débì àfàlà àlàáfíà ni àwọn bàbá wa wọn ni wọ́n lọ pé àwọn bàbá wa kọ́ ọmọ bọ̀ wá kan àlàáfíà ni ń bẹ lára wọn gbogbo ata wà ń bí ta jókòó síbi àlàáfíà la fi lè jókòó báyìí ọlọ́mọgbà àlàáfíà rẹ̀ nìkan fún wa ọlọ́gbọ́n sàlékún àlàáfíà wa wọ́n ní kò sẹ́ni tí ò láàárẹ̀ lára ṣùgbọ́n ọlọ́wọ́n bá lè má jẹ́ kí àárẹ̀ ti ń bẹ lára èèyàn jáde téèyàn fi kúrò nílé ayé gbogbo àárẹ̀ ti ń bẹ lára wa ọlọ́mọ jẹ́ jáde tàbí kúrò nílé ayé gbogbo àwọn tí ò wà ní àlàáfíà ọlọ́mọ ṣẹ̀bà fún wọn ní àlàáfíà àdúpẹ́ pé à ń sọ pé a bára wa sọ̀rọ̀ wọ́n programu wa fún yín o staasu níjọba yìí àti ń retí yín o ọlọ́run á ní kó di pé n ta bẹ̀rẹ̀ báyìí oore ọlọ́run ni oore ọlọ́run ni àá láti ibi tó jìnnà àwa náà wà níbi tó jìnnà àjókòó àwọn tá a wà níbi ibi tá a ti wá ò jìnnà ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ náà gbogbo adáadébí ọlọ́run lọ dáàbòbò wa tá a fi débì àdúgbò lọ́dọ̀ ọlọ́run ọba lórí ẹ̀ ìjókòó wa tá a wá jókòó ìbáàdà làwa ṣe ìjọsìn fọlọ́run làwọn ṣe àbẹ̀lọ́run ọlọ́run jẹ́ á lè rí ìbáàdà náà ṣe kọ́lọ́n kó gbà lọ́wọ́ wa owó tí máa ba ṣẹ́ jẹ́ mẹ́jọ ọba ti ṣiṣẹ́ tèmi jẹ́ mẹ́jọ ọba tẹnì kọ̀ọ̀kan wa náà jẹ́ la hawla wala quwwata illa billahi al-azim mo kí àwọn mọ́mú wa ọlọ́run jẹ́ á rí wọn pẹ́ gbogbo àwọn tí wọ́n jẹ́ àwọn alásopọ̀ mọ́mú mo kí gbogbo yín ọlọ́mọṣẹ́ àbàṣẹ́ ẹ̀dẹ̀sán dáadáa gbogbo àwa táwa ń kálẹ̀ táwa náà wá sí wáàsí gbogbo yín mo kí ọlọ́mọṣẹ́ àbá san wálé san dáadáa gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ màmá wa aládọ́kẹ́ tóbi délẹ̀ gbogbo yín la kí ọlọ́mọṣẹ́ àbá san yín lẹ̀ san dáadáa gbogbo wa táwa ń bí ayọ̀ nìkan kan lẹ̀ ọlọ́mọṣẹ́ àbá san nìkan kan wá ní ẹ̀san dáadáa la hawla wala quwwata illa billahi aliyyil azim wa sọ̀rọ̀ gẹ́gẹ́ bí wọ́n ti ma anasabihi anabiyu ma anasabihi walmuhim mu'amalatuhu ma azawujati so ìtún ni a máa sọ̀rọ̀ lé lórí òun náà ni wípé anabisa sallam àti ẹbí ẹ wọ́n ní the prophet and his family. So the prophet and his family. Anabi, àtàwọn ẹbí ẹ̀. Wọ́n á á máa bi tó lágbára ń Ibi ibi yìí o. Wọ́n ní his relation to his wives. Ìyẹn ni pé báwo lànábì how did the prophet relate? sọ bó o lànàbí ti ní ìbágbépọ̀ pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ ìyàwó rẹ̀ sọ ìyẹn wọ́n á máa rẹ̀ níbẹ̀ ìtọ́gbẹ́ mọ̀gbọ́n gangan òun náà ni ó tóbi púpọ̀ alákọ̀ọ́kọ́ nínú wáàsí wa ni pé a gbọ́dọ̀ dá òjíṣẹ́ ọlọ́run mọ̀ àbáwa tí wọ́n introduce òjíṣẹ́ ọlọ́run bá sí wa lẹ́ẹ̀kan wọ́n ti ṣàlàyé òjíṣẹ́ ọlọ́run fún wa tí wọ́n bá sọ wípé ta lẹni tó lọ́lá jù nínú ẹ̀dá ọlọ́run ẹni tá a sọ ni pé ànábì wa Muhammad òjíṣẹ́ ọlọ́run ọba ní anasẹ́yìí dùn wàládì ádámà wàlá fàkù tí a bá ní ọmọ tí ádámà bí ta lọ̀gá gbogbo wọn èmi ní kò sí méjì bẹ́ẹ̀ ẹnu dé ànábì ojú ádámà lọ lọ́jọ́ orí ṣùgbọ́n ní ipò ojú ádámà lọ sọ àṣìṣe kan wà táwọn afárá máa ń ṣe wọ́n ní pé ah, ọlọ́sọ̀mọ́ ádámà wí pé òríràwọ̀ kan tó ń wó ohun ìràwọ̀ ànábì tó ti dá bẹ́ẹ̀ kó tó di pé sọ ọ̀rọ̀ eléyìí kì í sọ̀rọ̀ tó fìdí múlẹ̀ sọ ànábì òjò ádámà lọ bàbá ní ọlọ́run pé ádámà bàbá ní sì máa kọ́kọ́ wáyé kọ́mọ ó tó wáyé sọ ọ̀pọ̀lọpọ̀ takora wọn ìbàdí ádámà ọlọ́run kó gbogbo sí àtànábì àti gbogbo wa so gbogbo bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ kọ́ ẹ pé ìmọ̀lẹ́ rẹ̀ wá wà lọ́ọ̀kan rárá òun bàbá wa ṣùgbọ́n ní tí tóbi ìtàyàn fẹ́ so yọlù bẹ́ẹ̀ náà ni pé ànábì tóbi ju ádámà lọ <laughs> lọ́jọ́ orí ànábì ò ju ádámà lọ bàbá lọ́jọ́ fún ṣùgbọ́n ní tí tóbi ọlọ́run jẹ́ ó tóbi jù lọ kọjá tó lè tagbé lẹ́yìn ọmọ àmọ́ wálé ayé tí ó tóbi jù kí ọ bàbá lọ so ètò ọlọ́run nìyẹn ṣùgbọ́n ọlọ́run ti sànábì nìyẹn so òun lọ́lọ́run ṣe ní ọ̀gá fún gbogbo ẹ̀dá tó dá àti dáná bímọ nìyẹn ẹ̀dọ́nà bá wá ṣe lọ́gàá fún gbogbo ẹ̀dá tó dá ọlọ́run ọba gbọ́dọ̀ jẹ́ kó jẹ́ a perfect person ẹni tí ó wà perfect òun ló máa jẹ́ torí wípé gbàdúrà bá yẹn nìkan lọ́gàá tá a wá tún wá ń rí àléébù lára rẹ̀. ọlọ́run ló sì lóyún òun yàn àwọn akẹ́kọ̀ọ́ abẹ́ yẹn nìkan láṣáájú ìdá máa ń wá ni pé ẹni tí ó dáa jù nù wa ni káyàn láṣáájú kó lè bá wúlò fún wa ọlọ́run ṣe àwọn yẹn ànábì láṣáájú tí ó wà á ní jẹ́ pé àwa ní lè jẹ́ àwa sọ pé àríkọ̀ṣe dáadáa lára rẹ̀ kò gbọdọ̀ níbẹ̀ yẹn ló fi jẹ́ pé àwọn tí ọlọ́run ọba fi ṣàlàyé ànábì as a perfect person alákọ̀ọ́kọ́ ó ní ìnàkà làálà olùkín àbẹ̀ ó ní ìwà ànábì o ìwọ ló wà lórí ìwà tó jẹ́ pé òun ló dáa jù ìtọ́lọ́wọ́ bá ń sọ fún wa ni pé a gbọ́dọ̀ rí ẹnìkankan tẹ́wà ní pé ìwà rẹ̀ mà dá o gbọ́dọ̀ ó dájú ànábì lọ láìláì <laughs> kò sí ànábì lẹni tíwà rẹ̀ dáa jù tíwà ẹnìkankan ò sì lè dáa tó bọ́lá bá ti sànábì nìyẹn lẹ́yìn ànábì lọ́kàn ànábì Ibrahim àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so látara bẹ́ẹ̀ òun náà ni wípé àyà alákọ̀ọ́kọ́ ìjẹ́ ká mọ̀ wípé gbogbo wa dáadáa pátá yányá ara ànábì láti kọ́ sí i lóbi jẹ́ pé òṣìṣẹ́ ọlọ́run bá ní iná máa bo istu líkùtà mímá màkàrí malẹ̀ àkùlà ọlọ́run ọba gbé mi dìde kí n wá tún ìwà àwọn èèyàn kí n wá tún ṣe kíwà àwọn kan ti níwà ṣùgbọ́n ìwà wọn ò tí ì pé ọ̀dọ̀ mi ni wọ́n tún ti ríwà tí ó ṣe gíní o tí ó tún pé so ìwà tó pé tẹ́yẹ́yẹ́ ọlọ́run fànàbí ayé àkọ́kọ́ nìyẹn ayé ẹlẹ́ẹ̀kejì làkọ́dí kánà làkún ní rọ̀ṣúlélá ì òṣèwàtọ́nà àṣànà ọlọ́run ni ó ti ń bẹ fún yín lára òjíṣẹ́ ọlọ́run usewatun hasana tẹ́ ẹ bá lẹ́ ẹ fẹ́ kọ́pì tí ó jẹ́ pé kọ́pì yẹn ó máa jẹ́ ìtọ́ dáa ara ànábì ní kẹ́ lọ kọ́pì ẹ̀. so ọ̀dẹ́ àbálò fẹ́ kọ́pì ànábì náà ní ká kọ́pì tẹ́yẹ́yẹ́ ká kọ́pì ẹ̀ tẹ́yẹ́yẹ́ so ló fi jẹ́ pé àwọn àyà méjèèjì ọlọ́wà ní lima kánà yẹrí ju lọ́wọ́ wal yawmal akhir ẹ bá fẹ́ rí ìyọnu ọlọ́run tó fẹ́ rí dáadáa níjọ́ gbèndé àlìkèámà ànábì ni ó kọ́pì so ló fi jẹ́ pé àwọn àyà méjèèjì sọ fún wa láti tẹ̀bi ká mọ títóbi kí ni o ànábì ọlọ́run ṣe lọ́gàá kìí wá ṣe ọ̀gá téèyàn ò lè kọ́ sí ọ̀gá tá a máa ń kọ́ sí rẹ̀ tó látara bẹ́ẹ̀ ara kálíbà wa kọ́ sí rẹ̀ òun náà nínú wá síta gbé kalẹ̀ yìí so abẹ́lọ́n kọ́lọ́njẹ́ kí wá sí náà kọ́lọ́njẹ́ wúlò fún ẹ̀ kọ́kọ́ alákọ̀ọ́kọ́ nǹkan tí a fẹ́ pè wá lákèésí sí nípa ànábìsà sọ́lọ́mù. òun náà ni pé ọlọ́run gangan ó rán ànábì lọ́wọ́ torí pé olóyìn ó tún wá ràn lọ́wọ́ yẹn ló fi jẹ́ wípé tá a bá ń sọ àwọn kan dáná bíi tó gbèsè tó ṣe àwa tá a jẹ́ ẹnìkọ̀ọ̀kan wa á gbìyànjú àti lè ṣe bẹ́ẹ̀ ni torí pé ọlọ́run ti ràn ànábì lọ́wọ́. ọ̀nà ọlọ́run gbà ràn mí lọ́wọ́ ọlọ́run ọba ṣe ń ṣe kọ́ọ́kù lè bátìní fànàbí ìdí pè bẹ́ẹ̀ ni pé ó ní kí jìbìrì lò wá kí ìsọ̀rọ̀fíìlù wá mìkàílù náà wá àwọn mẹ́tẹ̀ẹ̀ta wá wọ́n wá lakùn ànábì nígbà tí wọ́n wá sọ pẹ́ṣàn fún yàn wọ́n lakùn rẹ̀ báyìí wọ́n lakùn ànábì àwọn àfáà kan gbà wípé ẹ̀ẹ̀kan péré ni wọ́n lakùn ànábì àwọn kan gbà wípé ẹ̀ẹ̀mejì òun ni wọ́n lakùn ànábì ẹ̀ka alákọ̀ọ́kọ́ nígbà tó wà ń kékeré ẹlẹ́ẹ̀kejì ni pé ìgbà tí wọ́n fẹ́ gbé lọ sí sánmà tó fẹ́ sọ pé òun fẹ́ wá lọ gbàrún wá ní sánmà wọ́n tún lakùn ẹ̀ wọ́n tún tún fọ̀nù ìlọ́gbà náà bí wà ń kékeré wọ́n lakùn ànábì so yẹn ló fi jẹ́ pé ìkànnà àwọn ọ̀jọ̀gbọ́n ó ní wà bá a dà àmẹ́yẹ ènìyàn gọ̀dà Fátímà jáàtì ibi mòrèdè ọ̀fà sẹ́límà. ó ní wà bá a dà àmẹ́yẹ nígbà náà fi dọ̀mọ ọdún méjì ìgbà náà ẹni tó fànàbí lọ́yàn ó ní alimatu sadiya ó gbà nàbí lọ ni àwọn alábà máa ń gbé ọmọ fún tí ó lọ fún lọ́yàn ni bàdọ́ wá fún lọ́yàn tán ọwọ́ adá padà bàdà àmẹ́yìnì gádà Fatima ó ti jálẹ̀ ní ọyàn já àti bí mùrìdí wùwú sẹ́líìmànì ẹni tó fún lọ́yàn ọwọ́ agbè wa sọ wọn ni àlìyìnbọn tún lè omi wá àdàtì bihili ali kama arodati bihili ali kama arodati. wọ́n ní alima ó gbé ànábì wá ṣùgbọ́n ó tún wá bẹ́ẹ̀ request gbé ó tún wá request ẹ dákun torí ọlọ́run ẹ jẹ́ kóun ó tún máa gbé ànábì padà lọ torí pé ó rí pé ọmọ yìí ọlá àlùbáríkà fún òun sọ ọ wá gbé wá ó tún wá bẹ̀bẹ̀ wípé ẹ̀jẹ̀ ń gbé lọ ó wá gbé lọ ìgbà tó wá gbé lọ kò wá bá dàṣàrà ẹni ìṣèkan kò bá ti ní wàkìlà bá dà arúgbà ẹ̀mí ṣe ní wàkìlà bá dà arúgbà ẹ̀mí ṣe ní. wọ́n bá dàṣàrà lẹ́yìn ìgbà tó gbé lọ báyìí oṣù méjì sígbà náà ní ànábì wa ń ṣeré pẹ̀lú àwọn ọmọ làwọn màláìka dé wọn bá nàbí kó láàrin àwọn ọmọ wọn lọ lakun rẹ̀ àwọn ọmọ wa sáré lọ ilé lọ pé alimọ́tò sadiya wà pé a wọ́n ti gbé ọmọ yìí lọ gbàdúrà sáré bọ̀ wọ́n ti ṣe ní ẹbẹ̀ ṣe tán ó kà pàdé ànábì yìí tó wà rí pé ara rẹ̀ change díẹ̀ wọn pa rọrùn báyìí torí ọ̀yà ti dá padà ní pé <laughs> so ó fìdí múlẹ̀ bẹ́ẹ̀ pé ń ṣe kọ́ ọlọ́run wọn láìpọ̀ ànábì báyìí ó yẹ kí wọ́n bá wo omi kọ́ ànábì wọ́n máa rí traces pé wọ́n ràn tí wọ́n sọ operation fún tí wọ́n ràn kọ́ operation táwọn ẹ̀sẹ̀ ń ṣe láyé òtó dé àwọn màláìkà wa wọ́n dẹ̀ wá fọ ikùn ànábì ni wọ́n ti fi kankan sínú kun ẹnì kọ̀ọ̀kan wa tó jẹ́ wípé àwa a máa ní àwọn kankan tó lágbára gan tó ọ̀rọ̀ gbé agbára àwa ò lè ka ìjéèyàn ọmọ ṣe wá ìjéèyàn yóò máa ṣe àwa ṣùgbọ́n lọ́wọ́ bá ràn nábì lọ́wọ́ ọba fọ ẹ̀mí rẹ̀ ẹ̀mí ẹ̀ wá mọ̀ gángan ara dáadáa tó lọ́wọ́ bá ṣe nìyẹn pé bí wọ́n pé ọ gbọ́dọ̀ jẹ́ a perfect person so ìyẹn ká lọ dìmú bẹ́ẹ̀ wípé ọlọ́run ọba tún ràn nábì lọ́wọ́ abẹ́lẹ́ ọ̀kọ́lọ́rin nìkan kan tí wá náà lọ́wọ́ lẹ́yìn wá gbà náà òun á ní bí àwa fẹ́ sọ bánàbí ti relate sí àwọn tí wọ́n jẹ́ àwọn ìyàwó rẹ̀ nǹkan àkọ́kọ́ òun náà ni pé tọ́kọ́ lágbára ń bẹ̀ òun ni ta àdúdú azawjat òun náà ni pé kíyàwó èèyàn pọ̀ so ìyàwó ànábì sallallahu alayhi wa so wọ́n jẹ́ ẹni tó jẹ́ wípé tá a bá ní a máa kà á kà kọjá mẹ́wàá so ní ìyàwó tí ọlọ́run ọba kádàrá kí ànábì ò fẹ́ bóde ẹ̀ láwùjọ tá a wà yìí òun làwọn yẹn ti máa fi àléébù kan ànábì wípé ọfẹ́yàwó tó pọ̀ gbogbo adájọ́ àwọn kèfèrí maka kọ̀sẹ́nì kankan tẹ́ máa rí tó máa sọ ayébù báyìí pé ànábì fẹ́yàwó tó pọ̀ ẹ̀ lè bá nu wetari láìláì tí wọ́n rẹ̀ pé wọ́n fẹ́ fi àìdá kan ànábì wọ́n wá ní ànábì fẹ́yàwó tó pọ̀ rárá bá ń bẹ̀ kò ṣeé ṣe bá ń bẹ̀. kódà nípa ìyàwó Aisha àwọn èrò mi àdúgbò máa fẹ́ fi àìdá kan ànábì látara ìyàwó Aisha wọ́n máa wò yí pé òṣìṣẹ́ ọlọ́run ọba ló wọ́n Aisha nígbà tó wà lọ́mọ ọdún mẹ́fà òun ni wọ́n sì ṣe pé ọ̀dà o a ti fi fún ọ látọmọ ọdún mẹ́fà ṣùgbọ́n ọmọ ọdún mẹ́fà kò tí ì tó ẹni tó ti bàlágà gbàdọ́dọ̀ ọmọ ọdún mẹ́sàn-án gẹ́gẹ́ báwọn èbó ti máa ń rí ọmọ tó ti bàlágà ní lọ́mọ ọdún mẹ́sàn-án ìgbà yẹn ni wọ́n tó wá wá sí pé o ti wọlé ọkọ báwọn ṣùgbọ́n ní fífẹ́ o ti bẹ̀ látọmọ ọdún mẹ́fà kọ̀dẹ́ sí ẹ̀kan náà àwọn tó jẹ́ àwọn kèfèrí Mákà bí wọ́n ti ń fẹ́yàwó gbà náà sòtò wá jẹ́ pé wá fi àìdá kànábì lórí ẹ̀ lágbà a wà ní ẹ̀rà tá a wà yìí tí ó tó tí ò nítumọ̀ kí wọ́n máa fi àìdá kànábì lórí nǹkan tí ó ṣe é ṣe so bí wọ́n ti ń fẹ́yàwó nìyẹn kódà àwọn ìlú mi tó gẹ́gẹ́ bí àwọn tó ti lajú tó jẹ́ àwọn tó yẹ pé àwọn patience ni àwọn romance ni wọ́n á máa fẹ́ ọmọ ọlọ́mọ ọdún mẹ́rin tí wọ́n sì wọ́n sì wọlé tì lọ́mọ ọdún mẹ́fà àbọ̀mọ ọdún méje tẹ̀wé àwọn yóò ti máa ń develop nítorí báyìí pé ilẹ̀ bẹ̀ máa ń gbóná dáadáa àwọn ọmọbìnrin bẹ̀ àwọn tètè máa ń bàlágà ju nítorí báyìí pé ibẹ̀ bá tutù lọ so ìyẹn ló fi jẹ́ pé kìí ṣe àìdá káwá fi máa fi àìdá kan ànábì wípé ah ìyàwó rẹ ti pọ̀ jù rárá àbí káwá máa sọ wípé ah ó ṣe á fi ọmọ kékeré bá àdó pé kò tiẹ̀ wá jẹ́ kó tiẹ̀ ṣe nǹkan kan kò ní kàwé ni kò ní ṣe kíní kan ni <laughs> káwọn ẹni máa sọ bíbí sọ gbogbo àwọn eléyìí ọ̀rọ̀ kan ni tí ò ní túmọ̀ kò sí kankan náà àtẹ́kẹ̀bẹ̀ ní bá fẹ́ fà ìdá kaná bíi kí wọn ò pe dán wọn pe wéré wọn pe lóní dán wọn pe lóní gbogbo ẹ wọn ṣe yín kan so wọn wàá fi àìdá kankan kan nípa obìnrin ẹ lè rí láéláé ara àwọn nǹkan tí wọn fi àìdá kaná bíi lè lórí nìyẹn àwọn pọ́ǹtì yẹn mo fẹ́ ká máa dì mú. Point mi tún wà tá a tún gbọ́dọ̀ dì mú sọ tọ́ pé àwọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n ṣe mùsùlùmí wọ́n tún mú yẹn náà dání gẹ́gẹ́ bíi point kí ló wá sọ point tí àwọn obìnrin kan tí wọ́n kàn ra gbọ́ ẹ̀sìn yé díẹ̀ táwọn mú dání kí ló sọ point eléyìí <laughs> point àwọn tí wọ́n ṣe mùsùlùmí náà mú dání ni pé Zaid ibn Harisa ẹni eh, tí wọ́n ń pè ní Zaid múná arista yìí kèésò la fẹ́ sọ̀tàn rẹ̀ ṣùgbọ́n kó kàn yé wa dáadáa òun wọ́n kà lọ nígbà tí o ti sí Islam àwọn alárúbáwá máa dọ́gbọ́n lọ dáyà lọ́nà tí wọ́n kidnap ẹ̀ lọ́wọ́ àwọn òbí ẹ̀ wọ́n wá gbé wọ́n wá lọ tà sí Maka gẹ́gẹ́ bọ́rọ̀ tẹ̀ ti rí nìyẹn gbàdán wá tà sí Maka Khadija tó jẹ́ Ehm, sọ ìyàwó ànábì òun ló jẹ́ pé òun wá rà nígbà lówó lọ́wọ́ wọ́n wá jẹ ẹrú sọ ẹrú yẹn ó ti wá dẹrú ànábì sọ ó ni wọ́n lọ kidnap ẹ̀ ni bóyá ó padà wá mọ bàbá rẹ̀ padà ó padà wá mọ bàbá rẹ̀ ọlọ́wọ́n ó kọ bàbá rẹ̀ ní So, òun wá ní ó wá fẹ́ ẹnìkan tá à ń pè ní Zainab bintu Jahsh obìnrin tó fẹ́ ni wọ́n gbàdọ̀ fẹ́ fẹ́ obìnrin yẹn gangan torí pé òun jẹ́ ẹrú obìnrin yẹn òun jẹ́ kí ni o òun jẹ́ ọmọlúàbí kò fẹ́ fẹ́ kò láìkì e rárá gómìnà ti fẹ́ láìkì pé ọkọ wọn máa ń ṣe kí ni o kò tiẹ̀ mọ́ kò tiẹ̀ mọ́ sàkà àbúrò làbẹ́ gbéjà rí so ẹ látara bẹ́ẹ̀ ìyẹn ó wá jẹ́ kọjá yí pé ànábì lọ wá ànábì lọ wá bá sọ̀rọ̀ ànábì ló respect ó wò pé òun ọ̀wọ́rọ̀ pẹ̀rọ sànábì lẹ́nu olóbi wa fẹ́ kí ni ọ zayidu bọ́nà àrísà ṣùgbọ́n bóbi ti máa ń ṣe lóbi bá ti fẹ́ tí ò lọ́rùn lànà mi lọ́ọ́ fi sọ wọn pé ẹ̀ bá tẹ́ ẹyin lọ́rùn ní kẹ́sẹ́ kí ni ọ ẹnìkẹ́ ẹ fẹ́ kìí sọ nìkan ló sì ní ẹsẹ̀lẹ̀ sí ó ṣẹlẹ̀ sáwọn míì náà tẹgbẹ́ ànábì ló bá wọn bá wọn sọ̀rọ̀ báyìí ṣùgbọ́n àwọn èèyàn obìnrin wọn ò gbé sára so làwọn bá mi sọ wípé káwọn máa wo compatibility wà very very important kóbìnrin ó dẹ̀ yọnu sí ẹ tó fẹ́ very very important lóbi kò ní ṣe dáadáa lọ́ba débi tó fẹ́ lọ ṣùgbọ́n àwọn ò gbé à ọ̀rọ̀ sànàbí lẹ́nu àwọn wò pé a lè kọ̀rọ̀ sànàbí lẹ́nu. so àwọn wò yí pé a lè kọ̀rọ̀ sí ànábì lẹ́nu òun ni wọ́n fi gbà bẹ́ẹ̀ làwọn fi sọ gbogbo àwọn tí wọ́n gbà bẹ́ẹ̀ fànàbí gbogbo wọn ni àwọn ọkọ wọn tún padà fi wọn lẹ̀ so ọ̀dọ́ ẹgbẹ́ wọn padà tún wá lọ fẹ́ lómi irú ẹ̀ náà ló wá ṣẹlẹ̀ sí Zainab bintu Jahsh kò ṣe dáadáa sí ọkọ rẹ̀ ọkọ wa rí i pé ah eléyìí ti fẹ́ kọjá ẹ̀mí òun ọ wá ní òun kọ́lẹ̀ ó sì kọ́lẹ̀ <laughs> so bó ti kọ́lẹ̀ nìyẹn ìgbà wa wá ọlọ́run ọba gẹ́gẹ́ fún ara rẹ̀ láti sánmọ̀ wá olùwà sọ bá nàbí pé sórí ọmọbìnrin yẹn o ìwọ lọ́ọ̀fẹ́ ọmọbìnrin yẹn padà àdébí wa wòye pé <laughs> bí wọ́n sọ pé kò ṣe kò kò kò yẹ kó rí bá wọn ẹ̀dígẹ́ ní sinmi ọlọ́run ní bó ni gbọ́dọ̀ rí nìyẹn ìzáwájì náà kà tó bá ti parí ìdá rẹ̀ ọlọ́run ní ìzáwájì náà kà á ọlọ́run máa ma sọ àyà kalẹ̀ nítorí ẹ̀ ni. pé ọmọbìnrin yẹn torí pé ọpọ́n ọlé ọ̀rẹ́sìpẹ́ tó sì nìkan tó dùn sí. so gbàdúgbà wáyé kò sí bẹ́ẹ̀ bóbìnrin sọ̀rọ̀ sẹ́yìn lẹ́bàgbélé ọkọ ni kò sí ṣe ìtọ́ fẹ́ràn ìwọ náà lọ rẹ́sìpẹ́tì tó látara bẹ́ẹ̀ ìwọ ànábì àfihàn zawuba jìnnàkà ànábì náà dẹ̀ pé zaidu bùnà àrísà ìwọ náà ni ọlọ́sọ fún ọmọbìnrin kọ̀kọ̀ bá nàbì fúnra ẹ̀ lọ́lọ́ ìtọ́lọ́ ń sọ nìyí tọ́lọ́ fún mi ó sì gbà bẹ́ẹ̀ ọwá di ìyàwó ànàbí kọ́sẹ́nì kankan ló fi bu ànàbí wọn làwọn kèfèrí tí wọn dẹ̀ dé ní sàn àwọn abẹ́ wọn sọ pé ah kíní kan ló ṣe kíní kan ló ṣe so ara àìdá táwọn èèyàn kan tó fẹ́ fi bá ànàbí nù so ànàbí ò ní àìdá kankan nítorí ọba ó wà ní àyà Kùránì gẹ́gẹ́ bí báyìí ìwà taksha náà sà òun bẹ̀rù àwọn ènìyàn wallahu àákú àtàkṣà èmi ọlọ́run lọ lẹ́tọ̀ ọkọ bẹ̀rù kótó à ń sọ́tọ̀ àzá mi nìyẹn ó wọ́n bẹ̀rù èèyàn èmi mo ní o ṣe nǹkan èmi mo ní o ṣe nìyẹn so ara ìtọ́ ọlọ́run nìyẹn tó wà ní kòhán lẹ́yìn wá gbà náà mo ní àwọn obìnrin wá ní kinní kan tí wọ́n bá fà ní bí iṣẹ́ rí <laughs> kí n tún sọ yàn náà kí n tó bá sọ <laughs> òun náà ní pé ó ní ànábì fẹ́ ya wa Khadija ìyàwó Khadija onìkan lànàbí fẹ́ ìyàwó ká òun lọ fẹ́ twenty five years náà méjèèjì jọ lò kí ìyàwó Khadija ló ṣe kí ni ọkọ tó bọ́ sọ́dọ̀ Ọlọ́run lẹ́gbàá ìyàwó Khadija wá bọ́ sọ́dọ̀ Ọlọ́run àbí tó fẹ́ ìyàwó mi àwọn mi tó wá sọ di ẹ̀rí àwọn bá máa kí wọ́n wá sọ di ẹ̀rí pé ṣé ẹyọ kan ànábì ní títí títí títí títí títí títí ìgbà tó tó kú ló yẹ kí o ló tó fẹ́ mi <laughs> so kò kí ń ṣe ẹ̀rí ètò àtọ̀dọ̀ ọlọ́run ní fànàbí <laughs> so ètò àtọ̀dọ̀ ìyàwó akọ̀díjà dáa pọ̀ so dídá tóbi bá dá ń gbà mí olè méje ọ̀ràn tí ìyàwó mi <laughs> so obìnrin náà mọ̀ bí ó ti wá dá ọ̀nàmọ̀ bí ó ti fẹ́ dá so dídá yẹn pọ̀ àwọn dáná bí tún fẹ́ lẹ́yìn ìgbà náà àwọn náà dáa tí ò sí èméjì rẹ̀ so ṣùgbọ́n ìyàwó kọ̀díjà gbogbo tó ní pátáyáyá ó fi fànàbí ó kó fànàbí so ó dúró pẹ̀lú ànàbí so látara bẹ́ẹ̀ olóyè pé ẹ̀ẹ́dẹ̀ẹ́dì pé bánàbí náà ti ṣe ní ẹ̀bá ẹ̀bẹ̀rẹ̀ ayé yàn ló ti máa rí náà nù so èèyàn bá fi pẹ́ pẹ́ àwọn aláwọ̀ kan a máa pẹ́ díẹ̀ ń gbà mí pẹ̀lú káwọn àbáwọ̀ sọ pé èèyàn gbọ́dọ̀ pẹ́ pọ̀ <laughs> wọ́n bá yíwọ́ so <laughs> kọ́lọ́kọ́ sí àánú wa so látara bẹ́ẹ̀ àwọn eléyìí ni mọ́kọ́ yẹn nàná fún wa so tá a bá ń sọ nípa àwọn obìnrin tá a bá ń sọ nípa obìnrin ọlọ́run ọba ṣe àwọn obìnrin ní ẹ̀dá tó tóbi pọ̀ ṣùgbọ́n òṣìṣẹ́ ọlọ́run ọba ọlọ́run ni kò lè mánéèjì wọn dáadáa àwọn abala nǹkan táwọn obìnrin ní ọ̀pọ̀ gan so ó pọ̀ gan pàtàkì jùlọ kéèyàn wá níyàwó tó pọ̀ ta á dúdú seventy eight gẹ́gẹ́ bá nàbí ti ní wọ́n dẹ̀ bá ń kọ́ńtró ìyàwó bíi mọ́kànlá mẹ́tàlá lẹ́ẹ̀kan náà tí ìbáyé kéèyàn bá ní làákàyè tí orí ẹ̀ ti pé tán yẹn <laughs> wọ́n dàgbò èèyàn sínú náà so méjì èèyàn tó bẹ́ẹ̀ ẹ̀yìn ò tó bẹ́ẹ̀ rárá ṣùgbọ́n bọ́lá níbẹ̀ gánà bí òun fẹ́ yàwó nìyẹn torí pé ẹ̀sìn gan tánàbí mú wá fífẹ́yàwó ànábì yẹn ó dún ṣe jẹ́ pé ó dún ṣèrànlọ́wọ́ tó pọ̀ fún ẹ̀sìn nítorí pé tí wọ́n bá lọ bì kan àwọn yẹn ò tètè gba ìsìláàmù wọ́n wá dọ́dọ̀ wọn wọn ò fẹ́ gba ìsìláàmù àwọn nǹkan kan máa ń ṣẹlẹ̀ láàrin wọn tó máa ń lágbára pọ̀ tọ́mọdé wá rí islam ló borí àwọn àlẹ́bí òtún wá fẹ́ ọmọ lọ́dọ̀ tẹ̀wé tí a bá lọ báyàn jà níbì kan tí a kàn gba kínní ẹ̀ lọ́wọ́ yín tipátipá <laughs> ẹ̀ka gbà lọ́wọ́ yín tipátipá ni ẹ̀yin ọ̀rẹ́ yìí wọ́n máa wá ọgbọ́n pé adúfẹ́sẹ̀ yín ní sùtá ká gbàgbára yẹn padà lọ́wọ́ yín tó máa wá nìyẹn wọ́n dẹ́gbà ti fẹ́ ọmọ wọn wọ́n ah, ọkọ̀ ọmọ wa ni kíní o ara wa náà ni ọmọ tó bí ara ọmọ wa náà ni. ara wọ́n ní ànábì àìmọye ìyàwó ló ní. Líhìkà mi sáàmì àti lọ́yàtì. So, ànábì ọ̀fẹ́ àwọn gbọ́ pọ̀ báyẹn, ó ní àwọn reasons, àwọn ọgbọ́n àwọn wisdom tó wà behind yẹ. nàṣírí ulumi bayna asnafi nisa. so wọ́n ní ara nǹkan dáná bíi ti fẹ́yàwó tó pọ̀ òun náà ni pé àwọn ìyàwó ànábì ìmọ̀ta fẹ́ gbà wáyé ẹ̀rì àwọn kan wà lẹ́gbẹ́ inú ilé ànábì òun ni wọ́n fi ṣàlàyé ẹ̀sìn fún wa àwẹ̀ jánaba ṣé ìṣàbà kan ní kánàbí ọmọ àwẹ̀ jánaba wájú òun <laughs> e, àwọn ìyàwó ẹ̀ ló ṣàlàyé bó ti ń wẹ̀ jánaba gbogbo àlámọ̀rí inú ilé àwọn kankan wà ń bẹ̀rẹ̀ pé àwọn ni wọ́n ṣàlàyé ẹ̀ tó ìmọ̀ tá a rí kọ́ lára wa Aisha àtàwọn tó kù nípa ànábì ìmọ̀ ẹ̀sìn tó jẹ́ nípa dẹ́gbẹ́ èyàn kò lè jẹ́ ìta gbangba lèyàn ó ti rí inú ilé lèyàn ti lè rí ọ̀dọ̀ ànábì kíni ọlọ́run ní kọ́fẹ́yàwó tó pọ̀ oríṣiríṣi kan ló ṣẹlẹ̀ sáwọn ìyàwó rẹ̀ tó yẹ pé oríṣiríṣi náà làwọn obìnrin tá a rẹ̀ kọ̀ọ̀kan bẹ̀ náṣírò lè kò بين أصناف النساء وهذا مهم في الصباح والمساء. so gbogbo àwọn nǹkan dáàrin yìí ètò ẹgbẹ́ ìmọ̀tán ànábì lára àwọn ìyàwó rẹ̀ yìí nǹkan tó ṣe pàtàkì ni tí ò ṣe èméjì èyí tí ó ṣẹlẹ̀ láàárọ̀ wa èyí tí ó ṣẹlẹ̀ lọ́sàn wa ànábì lè bóbìnrin mi jáde sọ pé èyí tó bá jẹ́ ọ̀dọ̀ ni tí ó ṣẹlẹ̀ ń bẹ̀ so látara bẹ́ẹ̀ nǹkan dáná bí fi ní ìyàwó tó pọ̀ táwọn afáfá bẹ̀rẹ̀ sí sọ àwọn rízì yẹn ó pọ̀ gan ọlọ́ba máa ma gbé kó máa fẹ́lẹ̀ fẹ́lẹ̀ fẹ́lẹ̀ tó gbé kí ni o àǹfààní tó pọ̀ òun ló máa ṣe fún ẹ ànábì ló tún wá dún ṣe díẹ̀ ànábì Sùlẹ̀mánù àdìsí wọn ànábì sọ ìyàwó ọ̀ndrẹ́dì òun ló ní ànábì Dáúdù ìyàwó tiẹ̀ náà Over three hundred. sáwọn anábì ọ̀nà tó dájú anábì ló tún ní sùúrù. so ọlọ́run tó wá nìyí ìtọ́lọ́mọ tó wá máa ṣe ni pé àwọn ànábì ọlọ́run agbára tọ́lọ́ máa ń fún wọn agbára tọ́lọ́ máa ń fún wọn ó agbára tàwa báyìí lọ ní àádọ́dọ̀ obìnrin ní àádọ́dọ̀ obìnrin so gbọ́dọ̀ àwọn afáàsọ pé dáni bá níyàwó one twenty one hundred and twenty ìyàwó so kò lè máa pé nǹkan kan rárá níbi agbára tọ́lọ́ bá fún níbi agbára tọ́lọ́ bá fún ló fi jẹ́ pé tó máa ń rìpọ́ọ̀tù ànábìsí asálàm nígbà míì a máa dọ́dọ̀ gbogbo àwọn ìyàwó rẹ̀ lẹ́ẹ̀kan ṣoṣo lẹ́ẹ̀kan tílẹ̀ òfin ma gbogbo wọn aládùn tètè tẹ̀lẹ̀ tí ó sì sí kankan báwọn bá fẹ́ ṣe ìjátùlù wàdà táwọn bí ó ṣe ájì ìgbẹ̀yìn ájì ìjátùlù wàdà ájì ìgbẹ̀yìn táwọn bí fẹ́ ṣe gbogbo àwọn ìyàwó ẹ̀ ló kó wá sí ájì ìgbẹ̀yìn kánẹ́bí ò tó wọ aṣọ umura kó tó wọ aṣọ umura báyìí kó tó gbé aṣọ wúrù mí tí ó lọ ṣe ájì gbogbo ìyàwó ẹ̀ pátá tẹ̀lé ńjọ́ náà gbogbo alóṣùmọ́ kó tó wọ aṣọ wúrù mí kò sí ẹ̀ka kan sọ pé àwọn tí wọ́n rẹ̀ mí àìsí ájì ìrọ̀lẹ́ ìrọ̀lẹ́ sẹ́wọ́n ara rẹ̀ tún lébẹ̀ ní kọ̀ọ̀bá fún ìṣe kankan ó tún lọ jẹ so bọ́lá ti sàwọn ànábì ọlọ́run wọ́n kàn jẹ́ kí ni wọ́n tún lámòjú kú òní so wọ́n tún jẹ́ tó tún ní zúdù wọ́n tún máyé ń kékeré pẹ̀lú ẹ̀ tó gbé kí ni ànábì tún jẹ́ ẹ̀dọ́ gbé kí ni ó tún so láti mọ̀ yìí pé ọlọ́run bá sàánú ànábì púpọ̀ gan ìyẹn ló fi jẹ́ pé àwọn obìnrin wa ní wọ́n ní àwọn oríṣiríṣi nǹkan tóbìnrin ní tóbìnrin bá ti pọ̀ tóbi bá jẹ́ ẹyọ kan gan obìnrin kọ́kọ́ ní àwọn ọ̀wà kan ibùkọ́ jẹ́ ẹyọ kan sọ inú ẹ̀ táwọn afá sọ òun náà ni obìnrin ní alùkúdé àtù sọ ibùkọ́ jẹ́ ìyàwó kan péré ó ní alùkúdé àtù ọgbọ́n tá a fi máa tàn yàn jẹ hmm. sọ ìyàn pẹ̀lú sọ. ọlọ́run ọba náà náà pè ní kéyidù ọlọ́run ọba ní so ọlọ́run ọba pé iná kéyidà ṣètàn káàdà dọ̀ ìfàn ọlọ́run ètè èṣù kan ti fi mú wa ọlẹ̀ tó gbé àwọn sùnmí ṣètàn ọ̀rọ̀ ọ̀rọ̀ tẹ̀ sùn tó ṣùgbọ́n àwọn ọlọ́run iná kéyidà kún ná àárín òun ètè àwùsùnmílà ẹ̀ ṣe kí ni o so àbí àbá ní fẹ́yàwó olóye kí ni ọ̀hún ló kù ọlọ́run ọba fún wọn tó di bẹ́ẹ̀ náà ànábì sì mánéèjì gbogbo ẹ̀ ọlọ́run ànábì lọ́wọ́ láti lè mánéèjì ẹ̀ obìnrin ó tún ní àlẹ́gọ́dọ́bù obìnrin a máa bínú gan-an lára tọ́lọ́n bá dá mọ́ ọgọ́rọ̀ obìnrin ni wọ́n á máa bínú tóbi bá ń bínú gbà míì ó lè ba nǹkan jẹ́ <coughs> òṣìṣẹ́ ọlọ́run ọba sọ nítorí àsìkò náà ni ó ní ìwọ Aisha mo ti dá ọmọ tó bá ń bínú mo sì dá ọmọ tínú ẹ bá ń dùn kí ni mo ti dá yín wọn ìdílé àwọn ọlẹ́dá yín wọn ti bá ń bínú lọ́wọ́ lẹ́dá yìí mọ̀ tí bá tínú mi bá dùn mọ́ dọ́ ọmọ ó ní ẹ̀sọ́ dẹ́bi dá mi mọ̀ ó ní ọmọ pé tọ́ ọ bá fẹ́ tí wọ́n bá ti ń bí ọ tọ́ bá fẹ́ búra pé ò ní ṣe nǹkan kan wà á ní wà rọ́bì Ibrahim ọlọ́run ọba Ibrahim ni mo fi búra kì í ní ṣe ṣùgbọ́n tó gbénu ẹ bá dùn lọ́fẹ́ sọ̀rọ̀ kí màá ṣe nǹkan kan ọ wà ní wà rọ́bì Muhammad. Ah, ah ọlọ́run ọba ànábì Ibrahim ni mo fi búra nígbà tí n bínú nù ààrẹ ni mo ti sọ́ọ̀dì rẹ̀ ọ̀dọ́gbà wà bínú ọbẹ̀ yẹn ká mi ṣe abayín ṣe wà rọ́bì Muhammad ọlọ́run ọba ànábì mo fi búra ṣé olóbi jẹ́ pé obìnrin a máa bínú àwọn ẹ̀mọ ayíṣà pé a máa bínú so lára tá a dá mọ́bìnrin so olóbi jẹ́ pé ọkùnrin ló yẹ máa ní sùúrù pọ̀ kò pọ̀ jù láti mú wọn wálẹ̀ àwọn èsì ìgbẹ́ pé wọ́n èèpẹ́ téèyàn fi ń rí wọn mú wálẹ̀ ìbínú yẹn kàn máa ń lágbára gbùrùgbùrù bẹ́ẹ̀ wọ́n ṣe sùúrù ṣe sùúrù sọ yóò máa máa wálẹ̀ díẹ̀ díẹ̀ <laughs> tó fi bá tiẹ̀ lọ. <laughs> ọ̀sùn olóńgbé gidi kan wá ní ọ̀rọ̀ ìbínú yẹn yóò tán ní sùúrù o ọfẹ pààyàn lónìí ni mo sì mọ wọn pààyàn wọn ló sì <laughs> ó sì èèyàn pa ní gbogbo aṣọ rẹ kí wọ́n gbọ̀n wálẹ̀ tán yẹn so kí wọ́n gbọ́n bára yìí jáde so àwọn èèyàn náà sùúrù sí i ọlọ́dàra bẹ́ẹ̀ àlẹ́bí sì tún mánéèjì gbogbo kí ni o ìbínú àwọn àyàwó rẹ̀ bí wọ́n ti pọ̀ tó so tí àwọn bá ti wá pọ̀ ètí ò lè wá máa wà ń bẹ́ẹ̀ òun ni wọ́n pè ní àlìgírọ̀tù owú owú jíjẹ tí àwọn bá ti di méjì kò sí owú wà ń ibù nǹkan tó gé nǹkan tíntín ní báyìí omi ò lè filẹ̀ fẹ́ni kejì ẹ̀ láìláì nǹkan tíntín ní kò lè filẹ̀ báyìí nǹkan tíntín ní ìtàn ìjókòó wájú mọ́tò ìtàn ìjókòó lẹ́yìn mọ́tò wàhálà kan ní tẹ̀yìn olùkọ́ ó jẹ́ àlejò wa kálukọ́ ọmọ kálukọ́ dé dáná yíká dé dáná ni. tó <laughs> <laughs> gbogbo ẹ kí ni kò bẹ́ẹ̀ kẹ́ ibi kan tí jókòó wájú tẹ́nìkan dé báyìí ọmọ ẹgbẹ́ wọn kó dìde fún ọkọ padà sẹ́yìn kó wọ́n so owó yìí ò lè má wáyé àlègí ìrọ̀tún so ọsẹ láàrin àwọn ìyàwó ànàfin ànàfin dẹ̀ manage wọn so bẹ́ẹ̀ náà ni alukusuma kò sí bí wọn ò ti ní í já bẹ́ẹ̀ àníjà àwọn irọ́ ni jẹ́ bẹ́ẹ̀ náà yẹ kí ni kan àníjà irọ́ ni wọ́n jà ìjànkalẹ̀ bí kálukú bá ti lẹ́kọ̀ọ́ sí tó bẹ́ẹ̀ ni ó ti máa ma níwọ̀n bá mi so ọjà àdébìdẹ manage gbogbo kí ni o àwọn àjà wa bí wọn ti ń jà ẹ so gbogbo àwọn àǹsòfófó láàrin ara ẹni gbogbo ẹ lànà bí manage so àwọn kíní náà ni afẹ́ra ṣàlàyé níwọ̀n bá díẹ̀ díẹ̀ fún wa lórí ẹ̀ so alákọ̀ọ́kọ́ kákọ́ ṣàlàyé ìyá wa Aisha ànábì fẹ́ràn rẹ̀ pọ̀ so ànábì fẹ́ràn ìyá wa Aisha gan nípa àfẹ́ ànábì dẹ̀ kí gbogbo àwọn ìyàwó yòókù ọmọ wípé mo fẹ́ràn rẹ̀ ju gbogbo yín lọ sẹ̀gbẹ́lẹ̀ <laughs> yìí tún lágbára pọ̀ bá wọn sẹ̀gá ìyàwó rẹ̀ ní rẹ̀ o wọn lọ bí sọ bẹ́ẹ̀ <laughs> so tí àwọn sábà bá bẹ̀rẹ̀ pé ta fẹ́ràn jù wà ànábì yóò ní Aisha ìkànnì àwọn sábà ló bá ànábì yóò ta ló fẹ́ràn jù ní Aisha ta ló tún fẹ́ràn tẹ̀lé ó ní Abuha bàbá rẹ̀. so ẹgbẹ́ ànábì rẹ̀ ẹgbẹ́ ànábì láyà owó <laughs> oníbẹ̀rù ẹni kankan <laughs> so yẹ kí wọ́n mọ̀ wípé Aisha lòun fẹ́ràn jù ṣùgbọ́n máa dáríkà kò jẹ́ kí fẹ́yàn wá ṣe kí ni o kọ́ lágbára jù òun lọ ah, òun nífẹ̀ẹ́ èèyàn á máa nífẹ̀ẹ́ yàn kódà obìnrin náà rẹ gbé oní ọmọ bú yàn jù ní ọmọ sí gbogbo ẹ̀sìn mo sì nífẹ̀ẹ́ rẹ o <laughs> yóò sì nífẹ̀ẹ́ ìfẹ́ yàtọ̀ kíní yẹn ó dá yàtọ̀ ẹ má jà èèyàn ó dá yàtọ̀ yìí láàrin ọmọdé yàn bí ó dá yàtọ̀ ibi ọmọ mi lè má ti máa wùdé ó lè má wùdé yàn fẹ́ èèyàn ó sì tún fẹ́ràn rẹ̀ jà yòókù lọ ètò ọlọ́run ni so kí wọ́n ní gbẹ́dọ̀ gbẹ́dọ̀ sọ pé ó nífẹ̀ẹ́ rẹ̀ ẹ̀ pàṣán yẹn náà bẹ́ẹ̀ nìkan sọ pé ó nífẹ̀ẹ́ nìkan agbára wọn ká orí ìfẹ́ agbára ẹnìkọ̀ọ̀kan wa kọ̀ ká kọ̀ kí ni ìfẹ́ yẹn ìdí máa wà lórí ẹ̀mí wa kọ̀ ká èyí ṣe dáadáa kọ́ obìnrin mi wà lẹ́gbẹ́ nínú àwọn obìnrin tó fẹ́ òun yóò máa yóò máa tọ́jú ẹ̀ yóò máa ṣe gbogbo ẹ̀ èyí tí yóò tọ́jú ẹ̀ nǹkan ló tún fẹ́ràn jù ẹ mẹ́jẹ ọlọ ẹ ọ fẹ́ràn rẹ̀ sọ ah ọ gbé kí ló dé ọlọ́run ló fi bẹ̀rẹ̀ sọ ọlọ́run fẹ́ òṣìṣẹ́ ọlọ́run bá fẹ́ràn kí ìyá wa Aisha ó dẹ̀ ń ṣàlàyé pé òun fẹ́ràn rẹ̀ gan tí ò sí èméjì mẹ́ ìyá wa Aisha dáná bí wàá fẹ́ràn yìí nìyí ìyá wa Aisha ò bá kọ ìyá wa Khadija nílé ṣùgbọ́n ìyá wa Aisha gangan nínú ọ̀rọ̀ wọn tẹ́ bá lọ ka àwọn ọ̀rọ̀ wọn wọ́n ni ẹni tí mo jowú jù láyé òun ni kí o òun ni Khadija tó gbé kọ̀díjà ó ti ràn ànábì lọ́wọ́ jù ànábì ò wá lè mọ̀ máa sọ láàrin àwọn yòókù pé ah obìnrin tẹ́ ẹ̀ bá yìí ó ti ra yìí ṣùtún <laughs> àwọn sọ pé kí ni kí ni wọ́n ṣe sọ kí ni kí ni kí ni tí wọ́n ṣe kí ni kí ni tí wọ́n ṣe dẹ́nìkan ò ṣe rí ẹni tí ọ̀pá gan ni ó tún jó wú rẹ̀ òun gẹ́gẹ́ sọ pé owó òjò wú ẹnìkan rí láyé àtótó kí ni o ìyàwó akọ̀díyà oyin tó dẹ̀ kó wọn máa jó wú ẹ̀ ni wípé ànábì ò lè má sọ̀rọ̀ rẹ̀ fáwọn lọ́pọ̀lọpọ̀ tó yẹ ló fi máa jó wú ẹ̀ sọ odò àwọn ànábì pé kí ni kí ni ọlọ́run ti fún yín lẹ́nu tó dáa tó tó dáa ànábì ni mọ́ra ànábì ni ọmọ pé dáadáa ló ṣe nígbà tí gbogbo èèyàn pè mí tí wọ́n gbà fún mi òun ló nígbàgbọ́ sí mi àwọn èèyàn pè mí ló ń rọ́ òun sọ pé olódodo ni mí ó kó gbogbo owó rẹ̀ lẹ̀ ó fi ràn mí lọ́wọ́ ọwọ́ ni mo nífẹ̀ẹ́ rẹ̀ ara ah, o mo nífẹ̀ẹ́ rẹ̀ ẹ̀rí ẹni sẹ́ ànábì sọ gbogbo àwọn húsnù mọ́ aṣáró ìfẹ́ ìbálòpọ̀ dáadáa tí àwa Khadija tó nípa ànábì ò lè má máa ṣe kí ni o kò lè má máa sọ kéye sọ fún àwọn tó kù so tóbi máa ń ṣe dáadáa aṣọ náà ni so ànábì máa ń sọ fún àwọn tó kù yẹnu máa kí Aisha ọmọ jẹ ẹni tó jowú ànábì ó sì máa ṣàlàyé pé ntóbìnrin yìí tó fi dáa ni tóbi jẹ́ pé ìyàwó Aisha gangan ọwọ́ akọ́bà wọn láwọn kọ́bà ara àwọn àwọn òtẹ̀fẹ́ máa <laughs> sọ̀rọ̀ gan dáná bá ti ń sọ̀rọ̀ ń parẹ́ máa so anabi jẹ́ ọmọ pé obìnrin yìí jẹ́ obìnrin dáadáa tó dúró tòun tó ṣe dáadáa fún òun ìyàwó Aisha tó wá sọ pé anabi tó wá máa ń ṣe nǹkan kan láti pàṣẹ ìyàwó àkọ́díjà ó ní pé gbogbo àwọn ọ̀rẹ́ ìyàwó àkọ́díjà pátá yányá anabi a máa fi nǹkan ránṣẹ́ sí wọn a máa pa odidi ràkúnmí gbà míì tí ó ní wọ́n lọ pín fún wọn tí ó ní pé odidi ràkúnmí dáná bí ọ̀pá báyìí wà ní pé wọ́n lọ pín fún wọn. gbogbo àwọn tó jẹ́ ọ̀rẹ́ ìyàwó ìyàwó ẹ̀ ti kú yóò wà ní kí wọ́n lọ pín fún wa ẹ wo dáadáa kámi lè ṣe sọlọ bí jẹ́ pé àwa náà kárí kọ́ ṣe dáadáa látara ànábì so ìyá wa Aisha ọjọ́ owú ká tó sọ owú mi tí ìyá Aisha tó jẹ ìyá Aisha lára owú. tí wọ́n tún jẹ òun náà ni pé ẹni tá à ń pè ní Zainabu bintu Jash nínú gbogbo àwọn ìyàwó ànábì òun ni ọmọ bẹ́ẹ̀ ṣe jù ìyàwó Aisha gangan kọ̀ǹfàmù bẹ́ẹ̀ tó o pé ah ọmọbìnrin yìí ṣe ọbẹ̀ <laughs> ẹ̀yin lẹ́sọ̀ bẹ́ẹ̀. <laughs> so àlẹ́ bí ọ̀rọ̀ ayẹ́kọ́yẹ́ gbọ́ lọ́bẹ̀ lọ́lọ́kọ̀ so àlẹ́ bí ọ̀yẹ́kọ́yẹ́ gbọ́ lọ́bẹ̀ lọ́lọ́kọ̀ ṣùgbọ́n àlẹ́ bí wa wà lọ́dọ̀ ọ̀yá wa Aisha ọ̀rẹ́ wa Aisha là níbi wa ìjọ náà ṣùgbọ́n ànábì wa ní ẹ̀ka obìnrin náà máa ń ṣe bẹ́ẹ̀ àwọn awo ẹsẹ kí àwọn gbé bí ọbẹ̀ kan wá ọbẹ̀ kan kékeré táwọn rà sí àrẹ́bí ah sọ́bẹ̀ tó sí ọbẹ̀ títí wọn láìkí náà tẹ̀lé ọdún gbé wa sọ́bẹ̀ náà yàrá yàrá náà sí wa sọ́bẹ̀ ti ń gbọ́ bẹ̀rẹ̀ bọ̀ báyìí òun ní àwọn ọmọbìnrin tó jẹ́ irú òun ọmọ gbé abọ́ yẹn bọ̀ so yàrá Aisha bí òun ti gbé àwọn nù ni wọ́n gba abọ́ lọ́wọ́ títì náà fọ́ ọmọdé àtọ̀bẹ̀ kí ni jẹ́ bẹ́ẹ̀ ọbẹ̀ rárá wo lẹ́fẹ̀ẹ́ máa jẹ lọ́dọ̀ òwú yẹn ti gbé ṣùgbọ́n ó dún apàdà wa kọ́ṣán ara rẹ̀ padà wọn ni ànábì kí wọ́n á ní bọ́ọ̀ wá ṣe báyìí ara dáadáa tó wà lọ́dọ̀ àwọn ìṣẹ̀lẹ̀ sáwọn àwọn obìnrin bíi obìnrin sí ilé sọ́wẹ́ ah, ìjà eléyìí ọ̀rọ̀ gòní. ṣùgbọ́n òun lẹ́yìn ìgbà yẹn ló tún wá arábọ́lọ́ ti di sí àwọn ìyàwó ànábì yẹn olówó ni pé kí ni kóhùn ó ṣe ànábì ni ọ̀rà wo mi ọ̀rà wo mi ẹ àwọn tó fọ ẹbí ọ̀rẹ́ ẹbí nínú gbá wọ́pọ̀. ṣé wọ́n bìnrin kó gbọ́ bẹ́ẹ̀ lórí kó gbọ́ bẹ́ẹ̀ wá. ẹ̀rí ẹ̀ kódà ọbẹ̀ ńlẹ̀ lẹ̀ ànábì tún ní kẹ́ ẹ̀yìn sọ àbá ẹ̀jẹ̀ àjọ ọbẹ̀ ńlẹ̀ lẹ̀ ó tún dùn. wọ́n tún jẹ́. so lórí sùúrù ni òun ọba wọn jà sí pé tí ọmọ pé tó ṣe ọ̀dà o lọ fáwọn aláwọ̀ òsè bí mo ní kó gbọ́ bẹ́ẹ̀ wá alẹ́bẹ̀ ìgbà gbogbo àti wọn láyé fún ọ tì í létí ààrẹ ọmọ ẹ̀pá nítorí ìyàwó rẹ̀ lọ́ọ̀rì. kọ́ba ara ẹ̀jẹ̀ jẹ ọbẹ̀ tó wà lẹ́lẹ̀ ìyá kò sì wọ́n pé òun ra omi gbọ́nà ó ra fún un. ṣé o lọ́dọ̀ọ́ra bẹ́ẹ̀ òun náà ní wípé owú jíjẹ àìmọye ló ń ṣẹlẹ̀ láàrin àwọn àyàwó ànábì so ànábì sì ní láti mánéjì wọn ìkànnà àyàwó ànábì wọn bá ànábì pé àwọn èèyàn ń fẹ́ máa sọ pé gbóbìnrin ti máa ń sọ láàrin ara wọn wípé torí pé òun jẹ́ ìkan nínú àwọn Bani Israel ìdáná bí ti fẹ́ sọ òun ó wá láti kí ni ọ inú àwọn kí ni ọ Bani Israel òun ni sọ̀rọ̀ àná tó ọwọ́ bá nàbí wípé àwọn yẹn sọ pé ìwé ṣe lọ́dúbáwá dídọ́dọ́ àná ni ah, ah, ó sì á ti tó bá wọn ṣàlàyé fún wa wípé ìwọ náà láwọn ìyì tó pọ̀ ànábì ọlọ́run lọ́kọ rẹ̀ inú ẹbí rẹ̀ lànábì Musa wà wọ́n náà mọ̀ ṣàlàyé fún wọn so tó bá fún ẹ ní pọ́ìntì kan ìwọ náà fún ẹ ní kí ni o ronú sí pọ́ìntì tí ìwọ náà máa mú wá táwọn aláwọn jẹ́ kí ni kan ìwọ náà máa mú pọ́ìntì tiẹ̀ náà wá so alẹ́ tuntun kẹ́ni kọ̀ọ̀kan wọn ní kí ni o lẹ́kọ̀ọ́ pé àìjà lọ́dọ̀ obìnrin lè ṣe kíní sí ọ̀rẹ́ ìwọ náà ìjọba ṣe ìwọ náà ṣe kíni o ìwọ náà ọ̀rọ̀ kéékèèké lẹ́jọ́ máa sọ láàrin ara yín ló jẹ́ pé ìyàwó Aisha àti Zainab bintu Jash àwọn méjèèjì wọ́n jọ máa ń fúnra wọ́n jọ máa ń tí Aisha bá sọ pé èmi nìkan lànà bí ìfẹ́ lọ́mọge gbogbo yín ẹ ti débì kan ẹ ti bọ̀ wá so ìyàwó Zainab bintu Jash náà sọ yìí pé ọlọ́run ló so yìgì ní fànàbí wọn náà pèsè èèyàn wọn náà mú tiẹ̀ náà wà mú mi wà so ọlọ́run ló so yìgì mi fún kí o fànàbí so ẹ rí i pé kálukú <laughs> kò ti dìjà láàrin wọn bí ti dún àwọn ní group by group àwọn kan wà lẹ́gbẹ́ group ni wọ́n nínú ilé ànábì gẹ́gẹ́ náà àwọn tó bá Aisha lọ́wọ́ àwọn. àwọn ilé àwọn ti kákọ́ọ̀sì àṣà ni ẹgbẹ́ ní sinmi so àwọn kákọ́ọ̀sì ti Zainab bintu Jahsh nìyí so wọ́n jọ ní kákọ́ọ̀sì ni láàrin ara wọn tó tó díbẹ̀ ànábìsẹ́ kí ni ọ mánéèjì gbogbo wọn so gbogbo àjowú ànígírọ̀ tó jẹ́ wípé ó láàrin wọn. ànábì manage gbogbo ẹ̀ kò jẹ́ kó affect òun láàrin gbogbo wọn ṣùgbọ́n láàrin àwọn ìyàwó ànábì ṣe àgbẹ̀ obìnrin ibi tó lágbára dé ọ̀pọ̀ gan ànábì fẹ́ kọ àwọn kan lẹ̀ ìjọba àbí fẹ́ kọ gbogbo wọn lẹ̀ wá ìjọba àbí fẹ́ kọ sáúdà lẹ̀ ó wà ànábì fẹ́ kọ absọ lẹ̀ ó so ànábì decide pé òun ọkọ absọ sílẹ̀ ànábì ti decide bẹ́ẹ̀ nítorí pé <laughs> umaru kan tó jẹ́ bàbá absọ ọmọ yìí pé ẹni tó le díẹ̀ lòun so ó le díẹ̀ so umaru a máa bá ọmọ rẹ̀ wí fún ànábì tí ó máa bá wí báyìí so inú kákọ́sì Aisha lọ́wọ́ àwọn ṣùgbọ́n máa dáadíkà ẹ̀ tó le díẹ̀ nú àwọn ìyàwó ànábì mi àbí àwọn abẹ́ wò pé ń kọ́ ọ̀lẹ̀ ọlọ́run wá sọ fún ànábì pé ọ̀ gbọ́dọ̀ kọ́ ọ̀lẹ̀ ọlọ́run wá ànábì bẹ́ẹ̀ ọ̀ gbọ́dọ̀ kọ́ ọ̀lẹ̀ ọlọ́run ni ó ní àwọn quality méjì kan kí ni quality tó ní iná akọ̀ wàmà tún sọ wàmà. ẹni tí máa nàró lóru tí máa yan náà fílà ni. so ẹni tí máa nàró lóru tó jẹ́ wípé ìmọ̀ àyànná fílà òun ni sọ àmà a sì máa gbààwẹ̀ lọpọlọpọ. ó ń jọ́sìn fọlọ́run dáadáa ó ń sin ọlọ́run ọba rẹ̀ dáadáa ọlọ́run ní eléyìí mo wò ó máa la kó máa jẹ́ wípé kó máa jẹ́wọ́ ìyàwó ànábì lọ títí ayérayé torí pé iyì ni fún yàn kéèyàn jẹ́ ìyàwó ànábì ni fún yàn kéèyàn kí ni o kánábì ò kọ yàn lẹ̀ ọlọ́run ọba maintain ìyẹn nítorí pé kí ni o ó jẹ́ olùjọ́sìn fọlọ́run ọba ànábì òsì fẹ́ kọ̀rọ̀ sọ kí ni o nǹkan náà àwọn òníyí pé a rí i àwọn obìnrin tó ní bó ti ṣe bẹ́ẹ̀ náà wọ́n fojú ànábì rí kí ni o tó ní bó ti ní sùúrù tó o nìyẹn bẹ́ẹ̀ náà ni sáúdà ànábì decide láti kọ̀ ọ́ lẹ̀ ṣùgbọ́n kí lòun wá ṣe ànábì òun gẹ́gẹ́ ló ṣe nǹkan ànábì ọ̀wá ni ìwà ànábì o ní ó ṣe ni wípé. ọjọ́ tí oorun bá kan òun òun kọ́kọ́ fún yàrá Aisha nù ọjọ́ títí ẹ̀ tọ́jà yìí pé ọ̀rẹ́ Ghana bí ọwá sọ́dọ̀ rẹ̀ ọwá mú ọjọ́ yẹn ọwá fún yàrá Aisha ìpè torí pé ó mọ̀ pé ànábì eh, ó fẹ́ràn yàrá Aisha ọwá wò wípé kí ni nǹkan tóun lè ṣe. wọn fẹ́ kó kọ̀ ń lẹ̀ látara bẹ́ẹ̀ òun kọjá pé tí òun máa ṣe ni yí pé máa wà ọdọ ìyàwó Aisha náà ó yẹ pé ìyàwó Aisha tí ma ń ròyìn obìnrin kan dáadáa jù ẹ̀ tí máa ń ròyìn jù náà ni kí ni ọ Sauda obìnrin kéèyàn wà <laughs> pé kàn ní a èèyàn máa fi ṣe ègínní rẹ ó ti sẹ̀mí ọ̀dọ́ lágbájá ni máa lọ sùn èèyàn ń lọ kó tó kú ni. tẹgbẹ́ obìnrin ò lè yọ̀ǹda arú rí báyẹn fún o ibùkọ́ wà lọ́dọ̀ rẹ̀ gan kọ́ ọmọ gangan gan ó tẹ́ lọ́rùn so ẹ bá ti ní méjì kọjá báyìí máa wà ṣùgbọ́n lára àwọn ẹ̀kọ́ àwọn ìyàwó tó ní bẹ́ẹ̀ ti sè ànábì tó ní ẹ̀dá ẹ̀kọ́ ti sè ànábì ọ̀rẹ́ kí ló ń fẹ́ fi wá kí ni o ìyọ̀nà àná ẹ̀ ọwọ́ amú nínú ẹ̀tọ́ rẹ̀ ọwọ́ ṣe kí ni o ọwọ́ àfidí ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ṣùgbọ́n sáwọn ìyàwó wa tí wọ́n wà ní sẹ́yìn lè ṣe bẹ́ẹ̀ yóò ló ń fẹ́ gbẹ̀tọ́ ọ̀hún ní kí ni o ní pípé ni ara dáadáa tá a tún kọ́ nìyẹn láti inú kí ni o fámílì ànábì ànábì tún wá dísáìdì láti kọ gbogbo wọn lẹ́ẹ̀bàtà yáyà gbogbo wọn ni wọ́n jọ ṣe mítìn ègéṣì ànábì wọ́n ní ànábì a nídìí àwọn nǹkan báyìí tó ọba sì ti ṣe fún wa ìdánwò lọ́wọ́ ànábì nù dánábì ò ní góòdì báyìí a nídìí ẹ̀ sílíbà báyìí a nídìí ẹ̀ so gbogbo nǹkan tán nídìí wọn aṣọ fànàbí tí wọn lè mọ̀ pànàbí ò lágbára àti lẹ́sẹ̀ kí ni o àlẹ́sẹ̀ fún wọn. wọn pànàbí ò lágbára àti lẹ́sẹ̀ fún wọn so látara bẹ́ẹ̀ ààrẹ fi dísáìdì ìgbé ọ máa dá kí a ṣe kí ni o kóhun òfin yín lẹ̀ gbàdá ọkọ̀ dààmú ànábì ànábì wá kú lọ́dọ̀ wọn lódìdí oṣù kan. òun ló fi dá nínú ilé gbogbo wọn ní sì lọ bá nàbí <laughs> odidi oṣù kan alábì fi wà lórí kódà gbogbo àwọn sábà wò pé ànábì ti kọ àwọn ìyàwó rẹ lẹ kò sì ti náà tó ṣe àlìhìnlá ó fi wọn lẹ́kọ̀ọ́ ni pé nígbà tó wọn ò ní nǹkan béèrè nǹkan tó wọn ò ní pé lódìdí oṣù kan ó sọ gbogbo wọn pé oṣù kan ní ìfinidọ́dọ̀ ẹnìkankan yín wọ́n ní kò sí problem àwọn farama wọn ò tún bẹ̀bẹ̀ tó fi lo twenty nine days wọn ò bẹ̀bẹ̀ twenty nine days làwọn bí lò oṣù ìjọ sì jẹ́ twenty nine days oṣù àsìmọ́ jẹ́ twenty nine àbí kó thirty báwọn bí sọ̀kalẹ̀ kú òun bẹ́ẹ̀ ọ̀dọ̀ yàwá Aisha ni oorun kọ́kọ́ kàn ìgbà tó débẹ̀ yàwá Aisha ni ó kan twenty nine days ni ẹ ṣe kí ni o lẹ ti lò so thirty days lọ ẹkọ jẹ àlẹbí wa sọ fún wípé àlẹbí wa sọ fún wípé bó ti jẹ ni wípé oṣù àlẹbí farabalẹ̀ ṣàlàyé fún un a máa jẹ twenty nine a sì máa jẹ thirty oṣù kan ni mo sì oṣù eléyìí tí mo sọ pé mi ò ní dọ́dọ̀ yín twenty nine lọ jẹ sẹ́wọ̀n pé gbogbo ohun tó ń fẹ́ sọ pé òun fẹ́ tán ní sùúrù sọ pé kò ní sùúrù tán ànábi ẹsẹ̀ wa lọ bá ẹnì kọ̀ọ̀kan wa lẹ́yọ̀ kọ̀ọ̀kan lọ bá yàwá Aisha ó bá yàwá Aisha yìí pé ìwà Aisha nínú kọ́ ọ lọ sọ́dọ̀ bàbá rẹ kọ́ ọ lọ gbàmọ̀ràn lọ́dọ̀ bàbá rẹ pẹ̀lú ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí tó bá yẹ pé nǹkan ọ̀sọ̀lẹ̀ ayé lọ bá nídìí ń bẹ lọ́hùn ń fún ọ ní nǹkan tó ọlọ́wọ́ fẹ́ yẹn ọlọ́wọ́ bó ṣe ṣùgbọ́n ń kọ́ ọ lẹ̀ ìtọ́ ọlọ́wọ́ fẹ́ yẹn ò fẹ́ góòdì ò fẹ́ gbogbo ẹ̀ ẹ̀kọ́ náà yóò sọ pé mo rà ẹdun dọ́là tó sọ ni pé tó bá fẹ́ràn ọ̀sọ̀ ọ̀lẹ́ ayé ayàkùrá nìyí o. ya nisa olóyè ìyàwó ànábì. كنتن تردن الحياة الدنيا وزينتها. ọlọ́run tẹ́ ẹ bá fẹ́ gbé ilé ayé ló wù yín ẹ̀yin náà fẹ́ ní gold ẹ fẹ́ ní silver ẹ fẹ́ ṣe nǹkan kan tẹ́ ẹ bá gbé tó wù yín nìyẹn ọ̀sán ilé ayé olówù yín. fata alayna umatikun. ànábì ni gbogbo yín ẹ̀dùn ẹ̀ mọ̀ wọ̀ rí ẹ̀ wá màá fún gbogbo yín ní tẹ́ ẹ fẹ́ màá bẹ lọ́hùn ọlọ́run sì ṣe màá fún yín tẹ́fẹ́. wà ó sáré kún nà sàrọ́ àǹjàmí. màá wá kọ gbogbo yín lẹ̀ sàrọ́ àǹjẹ̀mí ìlànà ní kíkọ́ ọ̀lẹ́ tó jẹ́ igbe gíní o ó rẹwà ó máa kọ gbogbo yín lẹ̀ kódà mi ní sẹ́yìn máa kọ yín lẹ̀ lọ́nà tó dáa ni màá fi kọ yín lẹ̀. وإن كنتن تردن الله ورسوله والدار الآخرة. ṣùgbọ́n tó bá jẹ́ pé tọ́lọ́n lè fẹ́ mú òjíṣẹ́ ọlọ́run lè fẹ́ mú ọ̀rọ̀ àlìkíámà olọ́kàn yìí. فإن الله أعد للمحسنات منكن أجرا عظيما. ẹ mọ̀ pé ọlọ́run ọba ti pèsè lẹ̀ fún ẹ̀san tó tóbi bánabi ṣe wá bọ́lá ní kánabi ṣe wá sí fún wa sọ́ba wọn jà ṣé eléyìí lajànú kò sí jà bẹ́ẹ̀ ìtọ́ ẹ̀ka kọ́ lára ànábì nìyẹn èèyàn máa explain kan fóbìnrin kò rí ìgbẹ́ ọba jà sáà máa explain ìgbẹ́ tètè yé wọn tó tọ́ ṣùgbọ́n máa explain àmẹ́tọ̀dẹ́ ẹ̀kọ́ ọdọ ànábì nù sáà máa explain ó ní èyí tí ẹ̀ sọ tẹ́yìn ọba lówó lọ́wọ́ ẹ̀ sọ pé ẹ̀ lówó lọ́wọ́ ẹ̀ sáà máa lagídí náà <laughs> èyí ò máa níbi kò sówó kò sí èméjì mẹ sọ tó bá dúró yọ padà dá <laughs> ọ máa fi yan náà kú tó bá lọ bẹ́ẹ̀ máa lọ kò sí ní mo fẹ́ ṣe sí so <laughs> so dáadáa bẹ́ẹ̀ báwọn bí ti sọ fáwọn ìyàwó ẹ̀ so ó wá ń pè wọn lẹ́yọ kọ̀ọ̀kan ni kódà ọ̀dọ́ dọ́rọ̀ Aisha ọdún pé lọ́ọ́ gbàmọ̀ràn lọ́dọ̀ bàbá rẹ̀ ó ní òun ọ̀gbàmọ̀ràn kankan lọ́dọ̀ bàbá òun ìwà ànábì lòun mú ṣùgbọ́n tó bá dọ́dọ̀ àwọn yòókù ẹ̀tún odó ti bọ̀ rí má sọ tí mo fẹ́ nìkan kan o má sọ tí mo mú fẹ́ nìkan kan kálí kó mú tó bá fẹ́ mú ni. mi ò di dọkúmẹ̀ntì gbogbo ẹ lẹ́nu. ẹ bá a máa wọ́n lọ so gbogbo ẹ náà ti jọ plan gbogbo ẹ náà jọ ń ṣe gbogbo ẹ rẹ wọ́n yẹ kí gbogbo náà jọ sọ pé nǹkan dáàmú nìyí ara rí má sọ fún kálukú wa sọ ẹ̀dá tọ́lọ̀ ń dá obìnrin nìyẹn tó ló fi jẹ́ pé ànábì bá wọn lò gbogbo ète wọn gbogbo ọgbọ́n wọn gbogbo wípé obìnrin bó ti má ti lété tó bí wọ́n ti gbọ́n tó owó bí wọ́n ti ṣe tó ń padà yányá bẹ́ẹ̀ ànábì bá wọn lò ọ̀nà tó bá wọn lò náà ni pé kèé bá wọn jájà kọ́ máa à ń búra ẹni à ń ṣe nǹkan explanation ni máa ṣe é fún gbogbo wọn tẹgbẹ́ tó bá jẹ̀bi ni wọn náà ó mọ̀ pé òun ṣe kí ni o òun jẹ̀bi ara ẹ̀kọ́ tá a kọ́ ládùn àwọn ànábì nìyẹn ànábì tẹ gbé àwọn ìyàwó rẹ̀ ó gbé wọn sípò tó lágbára gan ó máa ń sọ láàrin àwọn sọ̀hábà ó lè fi fọ́ǹbù ó ní khairukum khairukum lè ní sáàyè ẹni tó dáa jù nú yín rẹ̀ tó dáa sọ́dọ̀ ìyàwó rẹ̀ wà á nà ká irukún lè ní sáà èmi mọ dáa jù àwọn ìyàwó mi ẹ lọ bèèrè wọn ànábì dáa ìyàwó ẹ̀ gbogbo wọn náà sì mọ̀ pa ànábì dáa kọ̀sẹ́ni ẹ̀ka tó sọ pé ah ànábì ọ̀dà náà kò sẹ́ni náà torí pé dáadáa tó ga tán yányán ló fi bá gbogbo wọn lò sọ pé ò gbọ́wọ́ sókè kò sọ̀rọ̀ òdì rí ànábì ṣe bẹ́ẹ̀ kọ́dà àwọn ọmọ ọ̀dọ̀ tí bẹ lọ́dọ̀ ànábì wọ́n pọ̀ ànábì Aisha ìyá Aisha ni pé kò ná ọmọ ọ̀dọ̀ kankan rí báyìí so kò ná ọmọ ọ̀dọ̀ kankan Anas bin Mari tọ́ ẹgbẹ́ gbọ́dọ̀ ànábì tó ní jẹ́ pé ọmọ ọ̀dọ̀ tó gbọ́dọ̀ ànábì ni ó ní òun fẹ́ tán ànábì sùúrù ìjọ kan ànábì wa ní ìwọ Anas bin Mari wá lọ bá mi ṣe nǹkan báyìí wá ó sì ti dàgbàlagbà ó ti gbọ́n ọwọ́ mi ì lè

so o ti ṣetán láti bá ń lọ bí tí mo fẹ́ ràn ọ́ lẹ́yìn. àwọn ìwádìí yóò fọ létí. so so látara bẹ́ẹ̀ a rí pé àwọn ọmọ gbé ọlọ́run dá ọ̀bà náà bí ó bá àwọn èèyàn gbé pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ làwọn ẹbí gbé so àwọn tó lè tán yẹn ń sùúrù jù ibi tó ẹgbẹ́ yẹn ti lè jẹ́ wípé èèyàn ti lè jẹ́ pé èèyàn ti lè di pé èèyàn ò ní jẹ́ tí ó ṣe dáadáa ń bẹ̀ ìyẹn ní ọ̀dọ́ obìnrin ni tó pé àwọn èèyàn súnmọ́ jù ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ ànábì jẹ́ kí ni o ẹni tó níyì lọ́dọ̀ wọn ní nínú iṣẹ́ ilé ànábì á máa bá wọn ṣiṣẹ́ inú ilé mí iná tó lè bẹ̀yìí àlẹ́mí àwọn ànú mi tásìkò òun bá tó yọ ẹsẹ̀ wa wọ aṣọ rẹ̀ yọ ẹsẹ̀ wa mọ jáde lọ bẹ́ẹ̀ inú ilé ọ̀nà bíi ti máa bá wọn ṣe yọ máa bá wọn ṣe tó bá yẹ kí wọ́n ṣe tí wọ́n bá ń ṣe nǹkan kan yọ máa ràn wọ́n lọ́wọ́ lórí ẹ̀ tí wọ́n bá ń ṣe nǹkan kan yọ ràn wọ́n lọ́wọ́ lórí ẹ̀. tẹ̀wọ́ nǹkan tí àwọn obìnrin lè sọ pé ànábì ò ṣe nǹkan kan wa máa gbà mọ̀ràn lọ́dọ̀ wọn. so ànábì a máa gbà mọ̀ràn lọ́dọ̀ wọn ìṣẹ̀lẹ̀ gbẹ́sẹ̀lẹ̀ sànẹ́bí tó yẹ pé ìmọ̀ràn òbí lọ́lọ́run lò fún ní sábàbí dáadáa ìgbà tí wọ́n ṣe ùdẹ̀bíyà ùdẹ̀bíyà ẹ̀ wọ́n ní agreement pẹ̀lú àwọn kèfèrí àwọn kèfèrí wọ́n wá mú ànábì fẹ́ wọ Mẹ́kà ó wá ṣe umura wọ́n ní ó lè wá ṣe umura àwọn kèfèrí wọ́n ní pé àjọ ní ètò ni àwọn kàwọn ètò tó burú lẹ̀lẹ̀ àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ ànábì wò pé ah irú kí ni eléyìí báyìí ànábì ni ẹ fi efi lẹ̀ ẹ gbogbo tó ń béèrè fún tí ẹnìkan bá wá lọ́dọ̀ tó bá gba Islam ó gbá wọlé o sọ̀rọ̀dá nìkan bá wá tó bá ní kó Islam ọ̀dọ̀ àwọ̀ gbá wọlé sí i àwọn irú sí kọ gbogbo gbogbo tán ní ànábì ó lè wọnú yìí o. gbogbo àwọn tó kó lẹ́yìn ẹ̀ kọ́kọ́ padà ná tó bá dọdún tí ń bọ̀ lẹ́yìn padà wà níbi ẹ̀kọ́ lẹ̀ ń padà wà lọ́dún tí ń bọ̀. àdéhùn sábà wà wò pé ó ti gbọ́ ti pọ́jú umu ànábì fẹ́ ṣe ànábì wà pé ibẹ̀ náà láti wá pẹran ibẹ̀ láti farun ibi tó dé yẹn wọ́n á padà sí Mẹdínà àwọn kèfèrí wa lọ tán wọ́n ti ṣàgírímẹ́ǹtì àlì gándan kó sọ pé kí ni ọdún ọkọ ọkọ muhammadu rasul wọn ni ah tí wọn ni ọ alẹ gbọ ọdún àní o parẹ kọ muhammadu bin abdullah kí náà ni gbogbo fi tó ó kàn báwọn bàtà wọn parí gbogbo yẹn tán tán ṣe gbogbo kẹfì ọ láti farun náà láti pa ẹran ẹ lọ máa farun ẹ lọ máa pa ẹran gbogbo àwọn sọ àbí wàá wò yí pé òun ọ̀pàṣẹ kan fún wọn rí láyé kí wọ́n kọ̀ rí bí wọ́n lè di pàṣẹ yìí nísìnyí àṣẹ àtọ̀dọ̀ ọlọ́run ọlọ́run lè bínú sí wọn ìdẹ́rù wa ń bà fún nìyẹn pé ọlọ́run mọ̀ lè bínú sí wọn ló bá wọnú lọ bá umu salama ìyàwó rẹ pé kí náà fẹ́ ṣe nísìnyí báyìí ọlọ́run mọ̀ bínú sáwọn èèyàn yìí àṣẹ ọlọ́run ni kì í ṣàṣẹ mi umu salama nígbà ah, ó kò sí tó lé ẹ̀yìn jáde ẹ kọ́kọ́ ní kẹ́nìkan wá fárun tí ẹ̀yìn ẹ̀pẹ́ran tí wọ́n bá ti rí gbé ẹsẹ̀ bẹ́ẹ̀ wọ́n bá ìmọ̀ sí wọn sí àdébínà sì jáde ẹ bàbá ẹ bàǹgẹ̀rù mi ẹ kìíní ẹ mẹ́ran wa báwọn sábà ní gbogbo náà bá ti dé nu pẹ̀lú pẹ̀lú náà ti pẹ̀lú. tó gbé àwọn máa gbà ó ń gbà mọ̀ràn kí ni o lọ́dọ̀ àwọn ìyàwó rẹ̀ tí nǹkan bá le tán. so ìmọ̀ràn ọmọ ẹlọ́dọ̀ àwọn obìnrin náà ara nǹkan ṣe dáa kọ́ ṣe láti gbé kí ni o bánàbí ti relate pẹ̀lú àwọn ìyàwó ènìyàn òbó ti relate pẹ̀lú ọmọ ọ̀dọ́ òbó ti relate pẹ̀lú àwọn kèfèrí àwọn tí wọn dé má ti gbé nǹkan kan wá tó gbóná àwa náà ó fẹsọ̀ pé gbígbóná yẹn náà láti pàdé ẹ̀ <laughs> pẹ̀lú borí bẹ́ẹ̀ ṣẹ̀dẹ̀ bá fi tútù pàdé nǹkan àrẹ́bí ni pẹ̀lẹ́pẹ̀lẹ́ ò ní wà nǹkan nínú nǹkan àfi kó tún nǹkan yẹn ṣe líle ò ní wà nù nǹkan àfi kó ṣe kí ni o àfi pẹ́pẹ́pẹ́lẹ́ ìwọ tíyàwó rẹ rí pé ọ̀tẹ̀ lóbìnrin kan dúdú wọ pé a tẹ ẹ bá délé lálẹ́ yìí <laughs> ìwọ sì ni obìnrin tó tẹ̀lé kìí ṣe ń tọ́ fẹ́ẹ́fẹ́ ẹnìkan tó jẹ́ kínní kan tó kàn ń tẹ̀lé pé òun ti wá lọ gẹ̀gùn di ọ pé a ìwọ tí torí pé ìwà tí ìwọ tí wọ́n pé ìgbà tó fẹ́ yàn ni wọ́n wò òun sì di gẹ̀gùn di ọ pé ẹ̀ẹ́n tí mo rí ní tẹ̀lé nìkan tẹ́ ẹ bá ti ń dé báyìí sẹ́ pé obìnrin ò lé ní sùúrù eléyìí o yóò sáré gbé kòyàn lójú ni ṣùgbọ́n ìwọ tó o bá yẹ pé o bá lo mẹ́tọ̀dù ànábi kò ní sí wàhálà kankan <laughs> kò ní sí wàhálà ẹ̀yìn ọ̀nì sẹ́yìn ó ra farabalẹ̀ ṣàlàyé fún ni so ó ra farabalẹ̀ ṣàlàyé fún ni ànábi èrè wọ́n ní ìmọ̀ béèrè nǹkan ni kéèyà kéè sọ pé bóòlù wọ́n ti ṣe báwọn bóòlù wọ́n ti ṣe báwọn yóò kọ́kọ́ máa béèrè náà pé ní tẹ́ ẹ ṣe yìí ṣé òsì tẹ́ fi ṣe bẹ́ẹ̀ báwọn ibi tí wọ́n béèrè nù iṣẹ́ ṣe tí ó ṣiṣẹ́ ibi tẹ́lẹ̀ ló béèrè béèrè béèrè béèrè béèrè béèrè béèrè tó orin kí ni yóò fi wá yé sí tó bá wáyé pé ẹni ẹ bá wá jẹ̀bi ó sọ pé sọ ọmọ pọ̀ jẹ̀bi so mẹ́tọ́dù anábìnú láàrin àwọn ìyàwó rẹ̀ so a gbọ́dọ̀ mọ̀ wípé ànábì jẹ́ ẹni tó dáa nínú ẹbí rẹ̀ tí ò sí èméjì bẹ̀ gbogbo àwọn ìyàwó ẹ̀ lọ́mọ yìí pé kí ni o èèyàn dáadáa nàbí ọba gbogbo wọn lò pẹ̀lú dáadáa ó wà pẹ̀lú gbogbo wọn tó ní bí ti pọ̀ tó yẹn kò sẹ́ni kankan nú wọn tí ò ní fi ànàbí ó jẹ́ pé ìbára ànàbí fẹ́ kú ànàbí sáré gbogbo wọn ni wọ́n panu pọ̀ pé ẹ wò ó bàdẹ́ pé bàdẹ́ bí ti ń sáré tó yẹn ni ó máa béèrè lọ́wọ́ wọn pé ta ni oorun kàn ẹni tó bá lọ́dọ̀ ẹ báyìí ẹ máa bèèrè lọ́wọ́ tó gbé ìṣesí ànábì tí wọ́n ní ó ti kọ́ mọ̀ fún ànábì tó lè má ṣe tó bá ti di ẹ̀yìn àsùn bá báyìí ànábì ó wà tí òun ó fi yọ tó ní bá ti yọ tán báyìí tó bá kúrò ní mọ́sálásí báyìí gbogbo àwọn ìyàwó rẹ̀ yóò kó gbogbo wọn jọ yóò bá wọn sọ̀rọ̀ ọlọ́run lẹ́yìn wá gbà náà tó bá ti di ẹ̀yìn àsírì ẹ̀yìn àlásàrì ànábì ó sálámọ̀sẹ́ ní kọ̀ọ̀kan wọn báyìí ní ṣẹ̀ṣẹ̀ mẹ́rin márùn ni yóò ra dúró lọ́dún tí pé ó lọ́rọ̀ kan tó fẹ́ sọ tó dúró àná bí ti wọ́n bízì tó gbogbo wọn ní ọ̀dọ̀dọ̀ wọn ní ọjọ́ kan yẹn nírọ̀lẹ́ yẹn ní ẹ̀yìn àṣírí kó tó wá ìwà parí ẹ̀sọ́ dúró ẹni tí wọ́n gbé ọ̀dọ̀ rẹ̀ ní ọ wà lálẹ́ ẹjọ́ náà ó ní ọ parí ẹ̀sọ́ rẹ̀ wọn àbí ti máa ṣe nìyẹn. bàbá rẹ̀ bí ó tún wáyá ànábì tún béèrè pé ta ni mo ń lọ ọ̀dọ̀ yẹn lọ́la torí rẹ̀ yìí ní gan ilé máa fi làákàyè sí pé ẹni tó kù ní í máa ń wọ́n wá rí pé ah wàhálà ti fẹ́ pọ̀ ju torí pé ó fẹ́ satisfy ẹnì kọ̀ọ̀kan gbogbo náà wá panu pọ̀ pé ẹ fẹ́ kan jẹ́ ọ wà ní yàrá wa ìyá wa kí ni ọ Àìṣà gbogbo ọlọmọ wù ú bẹ́ẹ̀ yàrá wa ìyá wa Àìṣà là níbi ọ̀rọ̀ wa gbogbo wọn náà panu pọ̀ téèyàn ọba ṣe dáadáa fóbìnrin tẹ̀yẹn yẹn wọn ò léwu táwọn nìkan bá ní wọlọmọ tóbi ní ọ wà ń bẹ́ẹ̀ o so ọ̀dọ̀ tèmi wọn gbọ́dọ̀ mọdé bẹ́ẹ̀ èèyàn bá sàárẹ mi ni wọn ní tó pọ̀ nínú. so gbàrà wọn gbọ́dọ̀ agbára wọn ní gbé ọ̀sẹ̀ àṣẹ so gbogbo wọn ló gbé dáadáa lè fi se fún wọn ọ̀pọ̀ gan gbogbo náà wá mọ̀ pé inú yàrá tiẹ̀ ni wọ́n ṣe kiri o ni wọ́n mọ̀ wá mọ̀ tí wọ́n tọ́jú ànábì ibẹ̀ ló gbé wọn tí wọ́n bá ànábì so dáadáa tí ṣe fún àwọn obìnrin so ló fi jẹ́ pé ànábì jẹ́ sọmọ ọ jẹ́ ọkọ dáadáa. sáwọn kíni ọ sáwọn ìyàwó rẹ̀ àwọn mẹ́tọ́dù tánàbí lò ọ̀làṣàlàyé fún wa nínú àlàtẹ̀ káwa náà gbìyànjú ká ṣe kíni ọ ká máa lo mẹ́tọ́dù yẹn mẹ́tọ́dù yẹn ká máa ṣe kíni ọ mẹ́tọ́dù kan mo fẹ́ ká yọ lòun bẹ́ẹ̀ mi oní ama á máa fún alátẹ̀ kan approach kan ẹgbẹ́ rẹ̀ ó mọ̀ á máa oní gbé nǹkan ní gbígbóná mo obìnrin ó gbé ní gbígbóná wá gidi gbígbóná gidi àníbẹ̀ ní gbé gbígbóná rárá àlàyé ni ó mọ̀ ṣe títí títí títí so ara tá a kọ́ sí látara kí ni ẹ o látara àná bí ni so kọ́lọ́n kó sáà náà ní kọ̀ọ̀kan wa kò tá a gbọ́ kọ́lọ́n jẹ́ sọ́ra láǹfààní kọ́lọ́n jẹ́ wúlò fún wa àti ibi tí mo sọ àdáná dá gbọ́ kọ́lọ́n jẹ́ àjọ lẹ́sìn lọ́dọ̀ ọ̀rọ̀ sọ́nà kọ́lọ́n bẹ̀ ẹ̀jẹ̀ ṣọ́nà láìláìlà àṣẹ fún wa wà á tún un méje but mo wá gbọ́ pé níyàwó rẹ̀ tó mẹ́wàá mẹ́tàlá pé sí àwọn kankan òbí mọ́ nínú ẹ̀ mọ́ ni tó fi jẹ́ pé méje ni. alhamdulilayi níbi ọlọ́run ọba ti ṣètò ànábì àwọn ikima kan wà ṣùgbọ́n ó lè má ṣe àyè fún mi láti lè ṣàlàyé ẹ̀ lọ́rẹ̀rẹ̀rẹ̀ ṣùgbọ́n ní abala ọlọ́mọdé ìyá wa Khadija òun ló bí ọmọ mẹ́fà fanabi àwa ń pe ìkànnì àwọn ìyá wa Mariyatu al-Qibtiya òun bí ọmọ kan fún ànábì ọmọ méjèèjì tànábì bí nìyẹn tó ti bẹ́ẹ̀ náà gbogbo àwọn ọmọ ọlọ́run wọn sọ́dọ̀ àfi Fatima nìkan òun ló lẹ́yìn oṣù mẹ́fà tánàbí tún kúrò lórílẹ̀ ayé orí Fatima náà náà tún kúrò ọlọ́ba wa ní rísì fún gbogbo ẹ̀ rísì dòní ni wípé kódà àtẹ́wẹ́ pé ìrẹ́lẹ́yìn ọ̀bánú sẹ́lẹ̀ ni àwọn kan wà dá ń pè ní alẹ́ Hasan wal Hussein Fatima ló bí wọn lẹ́lẹ̀ àwọn kan lónìí tọ́jú pé nítorí àwọn ọmọ wọn ya pátán yẹn yẹn táwọn ìbá ní ọmọ ńlẹ̀ tó jẹ́ ọmọkùnrin ṣe rí àwọn èèyàn bá tún yapa kọjá àlà lè lórí ọlọ́run bá ti ní reason fún gbogbo àwọn kìíní yẹn so torí ẹ̀rọ ọlọ́run bá fi jẹ́ kó ṣe kí ni ó rí báyẹn ọlọ́run bá wá ṣètò ànábì bẹ́ẹ̀ gbogbo àwọn obìnrin yẹn pátá yanyan àwọn fáàtú ti ní ọ̀rọ̀ tí wọ́n sọ nípa pé ọlọ́run bò fún wọn lọ́mọ Aisha ní sọmọ ekele ọ̀nà mi ti fẹ́ ọlọ́run ṣe fún lọ́mọ ó sì bá nàbí lò kò ìjọ kan tá a ń kọ̀tàn lọ tá a ní pé ọwọ́ akájọ ni wọ́n á ń sunkún ni wọ́n á ń sọ pé kíní kan àwọn òsì bímọ àwọn òsì kíní kan <laughs> kò sì jẹ́ kò sí ẹ̀ ní gbọ́ nínú tàn pẹ̀lú adáàdá níbi ti kọ́ wọn àlẹ́ máa bá wọn sọ̀rọ̀ ọlọ́run ó dẹ̀ máa kọ́ wọn lẹ́kọ̀ọ́ sọ gbogbo àwọn nǹkan wọ̀nyí oore ńlá ló jẹ́ fún ọgbẹ́ fànà bíi ọlọ́run so ilé ayé dá sí wáyé náà á bì máa ń bẹ ẹ̀ sì lè má bì í ṣùgbọ́n kéèyàn jẹ́ dẹ́gbẹ́ ó ní kí ni ó lẹ́sìn ọlọ́run ọlọ́run ti létò fún gbogbo nǹkan pátá yányán kọ́dà lóbi torí àìbímọ lásán a máa ba odidi ilé jẹ́ pé èèyàn kò bímọ ọmọ bòsí ilé jẹ́ ẹ̀rí ọ̀rẹ́ pé oníyàwó àkọ́kọ́ bòsí tí ìbímọ ọdún fẹ́ lómi ilé wa bímọ o lè ba ẹ̀dígẹ́ ní sinmi nǹkan tó ga jẹ́ òye lè jowú kò sí tó burú bẹ́ẹ̀ pé èèyàn lè gbọ́ ọmọ àti èèyàn tó bí dání dé òtún jowú kò sí tó burú bẹ́ẹ̀ so owú ni kò yín ò ní kíníkan téèyàn jowú owó yẹn kọ́kàn jẹ́ owó tó ṣe kí ni o tó ma níbà tó sì ní túmọ̀ ọjọ́ ìdíyàn jẹ́ so ní sinmi so kò sí nǹkan tó burú ní ẹlẹ́yìn ṣùgbọ́n kéèyàn ọmọ máa pé gbogbo tó máa fẹ́ ṣe fún yàn yóò ṣe fún yàn tó bá sì ṣe fún yàn tó ń ṣe fún yàn ìbéèrè tí ó kàn ìbéèrè obìnrin ìyá wa tí wọ́n béèrè ìbéèrè wọ́n tọ́ka wa sí ọ̀rọ̀ tẹ́lẹ̀ tó jẹ́ wípé àwọn ìmọ̀ sábà ń ṣe àṣìgbọ́ rẹ̀ nítorí pé lọ́pọ̀lọpọ̀ ìgbà tí nǹkan ò bá ti yéèyàn bí wọ́n ṣe ṣàlàyé ẹ̀ àwọn èèyàn máa ń ṣe ọ̀rọ̀ gbọ́ wọn nígbà tẹ́ ẹ ṣàlàyé kalẹ̀ ní ìsìn wípé kí ọkùnrin gẹ́gẹ́ bá nàbí ìṣègùn ẹ̀sìn sọ́lá àlọ́ sọ́lá pé máa ran àwọn ìyàwó rẹ̀ lọ́wọ́ kódà àtà tó fi dórí àwọn iṣẹ́ ẹnu lé lápẹẹrẹ ní sìká wá bá ìmọ̀ọ́mù wa lọlé á bá wọn tí wọ́n ń roka nǹkan ní ìtumọ̀ ilẹ̀ yorùbá kó tí alọ́jọ́ yorùbá wọn ò ní wọ́n ti nà yẹn ní ẹ̀sísẹ́. ìyàwó wo tẹlifíṣàn ìyàwó wo tẹlifíṣàn. ọ̀rẹ́ mi rà lámì bẹ́ẹ̀ ni nǹkan tá à ń sọ nǹkan tá à ń sọ ẹ̀ka gbọ̀ yín bẹ́ẹ̀ ìgbà míì wà ló jẹ́ wípé obìnrin wọ́n fẹ́ tún lè ṣe generally tẹ́gbẹ́ àwọn obìnrin máa ń ṣe wàhálà gan-an nígbà míì a fẹ́ fọ aṣọ a fẹ́ tún kíni a fẹ́ gbálẹ̀ a fẹ́ ṣe ojú ẹ̀ àwọn kan wà lórí kí wọ́n fẹ́ kó jáde wọ́n fẹ́ tún nù wọ́n fẹ́ ṣe ṣòwò ìjà gbogbo nǹkan tẹ́ fẹ́ ṣe yóò ti pọ̀ jù nínú ilé obìnrin ó dẹ̀ fẹ́ ṣe so ọkùnrin mi ó kàn jáde ni wọ́n máa ń ṣe lórí ọ̀pọ̀ orí bẹ́ẹ̀dì ìmọ̀ ọ̀rọ̀ obìnrin mi gan-an nígbà mi pé ah wọ́n máa fẹ́ bẹ̀rẹ̀ ṣe ẹ̀ jáde lọ nígbà mo tún wá dé ilé ẹ̀kọ́ kẹsẹ̀ tí ó tún dọ̀tí sórí bẹ́ẹ̀dì tó kọ̀ ẹ́ kó rí bẹ́ẹ̀ irú àwọn iṣẹ́ kan wà tó yẹ pé òun náà máa ṣiṣẹ́ yẹn náà máa ṣiṣẹ́ ni iṣẹ́ náà ń sọ gẹ́lẹ́ nìyẹn ó ń ṣe àwọn iṣẹ́ kan ẹ̀ wá rí pé iṣẹ́ kan àwọn iṣẹ́ kan rẹ̀ pé tí bá ń ṣe kò ní lè ṣe àwọn iṣẹ́ kan tí bá ń ṣe lọ́wọ́lọ́wọ́ kọ́ni yẹn a máa wà kíchìn àbẹ́yẹn dáná àbẹ́yẹn ṣe kankan lọ́wọ́ tó yẹ pé àwọn iṣẹ́ kan wà rẹ̀ pé yóò ní lè ṣe tòmídọ́rí kò ṣe kí ni ẹ á ti fẹ́ pọ̀ jù fún un ó máa pa kan lára so ìyẹn tá a ní kéèyàn ọkọ assist kí ni ọ ìyàwó lé lórí nìyẹn kéèyàn kan máa wọ pé èmi ni wọ́n kéèyàn máa retí oúnjẹ nìkan kéèyàn máa tiẹ̀ sọ wípé ah kíkù kéèyàn dúró tìyàn ní kitchen kéèyàn máa kéèyàn máa bá a tọjọ́ ara tó dún dáa ni kéèyàn wà ní kitchen kéèyàn kan lọ kitchen ẹni kẹrin ìwọ náà ti ọmọ sọ pé àdúgbò lẹ́ni ṣe kiri ó dùn ẹran kẹtí wọn ó mú jẹ dọ́ọ̀dùn máa so ibẹ̀ ló ti mẹ́ran jẹ ó sì tún máa sọ fún yín pé gbogbo ọkà tó ń ròyìn gbogbo owó tí wọ́n gbà lọ́wọ́ mi níjọ́ òní ọkà yìí ló ń ròyìn dáadáa kó fẹ́lẹ́ dáadáa o tàbí ìjọba wálé yín tẹ́tà ní kẹ́ mówó kan wá owó kinní kan mo fi lẹ̀ owó kinní kan mo so àwọn kàtẹ́ ló máa rù lọ́dọ̀ mi nù àti nǹkan lọ́dọ̀ máa ṣe so ara wọn dábẹ́ ká máa bá wọn dá para ká máa ràn wọ́n lọ́wọ́ nígbà tá a bá rí i pé a rí i pé ìrànlọ́wọ́ yẹn ó ṣe kí ni o unnecessary so àwọn náà máa mọ̀ bẹ́ẹ̀ pé kíní yìí ìgbà mi àti ọdún kọ̀ọ̀lá nísìnyí wọ́n lè fẹ́ tú gbogbo àwọn nǹkan kan ṣe so àjọ ràn wọ́n lọ́wọ́ ọlọ́run kún wọn lọ́wọ́ lọ́sà àmàlà náà kò sí lábúrú. kò tiẹ̀ kò tiẹ̀ dàrú àwọn ọṣẹ tó bá ti jẹ́ àwọn ọṣẹ tó bá jẹ́ wípé tí àwọn ọba ti rìn bá yàn bẹ́ẹ̀ tí ò ní ní kókó. àmàlà yóò ní kókó àwọn iṣẹ́ kọ̀ọ̀kan tó bá yẹ kó bóyá o lè fẹ́ fa ariwo bá èèyàn kan tilẹ̀ fún wọn níbi ìgbésẹ̀ ìgbésẹ̀ ìgbésẹ̀ wa ọ̀rẹ́ mi ò ń bọ̀ o ẹ̀yẹ́ bá ti ṣe tán não vou wọ́n mú màmá sọ bọ́ta pé. abẹ́lẹ́wà di ní kókó. ẹlẹ́ẹ̀kejì ẹ̀dàpọ̀ ẹlẹ́ẹ̀kejì wọ́n ní pé nígbà tí wọ́n ń sọ̀rọ̀ ànábì ní sọ́lá àná sọ́lá mi pé à ń sọ̀rọ̀ ànábì níyàwó tó pọ̀ ọkọjá mẹ́ mẹ́wàá mẹ́sàn-án mẹ́tàlá méjìlá kẹ̀kẹ́ báwọn pé ṣé ẹ ti sílẹ̀kùn àwọn tí wọ́n ti ní ta káàkiri tó ti pé mẹ́jọ mẹ́sàn-án ẹ ti sílẹ̀kùn ọ̀lẹ́ fún wọn pé láì fi bẹ́ẹ̀. lámì ọ̀rọ̀ ara mi nǹkan tó ti yé gbogbo ara ní pé gbogbo ẹ̀dọ́ bá jẹ́ mùsùlùmí ìyàwó tó lè fẹ́ kò gbọ́dọ̀ ju mẹ́rin lọ kéde ẹ̀ dandan ni pé kéèyàn fẹ́ yàwó mẹ́rin kéde ẹ̀ wípé ẹ̀ bá fẹ́ yàwó kan ọwọ́ àṣẹ lọ́hùn kọ́ lọ́wọ́ ni ah ẹ̀yọ̀ kan ni wàá rí mú láàrin gbogbo kíní ara o ọlọ́run ọba ó ti mọ nǹkan tí ó máa ṣẹlẹ̀ láyé ló jẹ́ kó ṣe bẹ́ẹ̀ tó bá sọ máa gbé ẹyọ kọ̀ọ̀kan ni ká ní ìnira ló máa jẹ́ fún wa láyé tó pé àwọn adájọ́ ọkùnrin nìyí ọlọ́run ọba fi nǹkan kan sí gbogbo ẹ̀mí ọkùnrin ni pé òun fẹ́ fẹ́ yàwó sí i sọ ṣùgbọ́n lọ́dọ̀ obìnrin ni pé ọlọ́run fi dán àwọn náà wò ni pé èmi nìkan ni kò ní bọ́lọ̀ ti dán àwọn wò nìyẹn àwọn méjèèjì so ẹni bá gbé ẹyọ ló bá ní alihamudulilayi tí àwọn ẹ̀ bá ṣe dáadáa sí nǹkan náà gàmọ́ sọ fáwọn obìnrin ni pé ẹ ṣe dáadáa fáwọn ọkọ yín tí ó fi dọjọ́ alẹ́ tí ó wà ní di pé gbàdọ̀ bá dọjọ́ alẹ́ tán yóò wà di wípé ẹ ní ṣe nǹkan tẹ́ ń ṣe nígbà tẹ́ wà ní kíni ẹ̀ ní ṣe mọ́ ẹ lè lè dánú jẹ mọ́ ẹ lè ṣe kankan mọ́ káàdé bá rí nǹkan tí wọ́n fẹ́ jáde ẹ kàn jáde lọ́n ti ẹ kàn fi ohun ti lẹ̀ sọ̀rọ̀ kọ́mọ́ máa jẹ bẹ́ẹ̀ kódà gbogbo abẹ́ sọ pé abẹ́ lọ sọ lọ́jọ́ ìjọba abẹ́ lọ sí kí ni ẹ̀kọ́ yẹ kó wáyé fún àdọ́bà dùn yìí pé ọ bàbá máa wà létí ẹ fẹ́ tọ́jú ẹjọ́ yín ẹjọ́ lọ́dẹ ẹjọ́ nífẹ̀ẹ́ ara yín ni so ẹni bá ti lè sọ pé òun fẹ́ ṣe dáadáa nínú wa kó tọ́jú ọkọ rẹ̀ dáadáa tán yányá kó yẹ pé ọkọ ẹ̀ ló gbé sí the first tó bá ti ṣe bẹ́ẹ̀ so ẹni ẹ ó ti try ó try wájú ọlọ́run gan àdọ́bà bìyànjẹ ọlọ́run bó bẹ́ẹ̀ lọ́wọ́ ẹni bá ti jọ́ bìyànjẹ nǹkan tó ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin mi wà dẹ́gbẹ́ nǹkan kọ̀ọ̀fẹ́ fẹ́yàwó mi ṣùgbọ́n àwọn yóò sábà pariwo pé alẹ́ yóò yẹ sọ́ọ̀kì lẹ́sẹ̀ rẹ̀ nǹkan náà wọ́n pariwo nìyẹn ó yẹ kóbìnrin wa dúró wípé so ó yẹ kóbìnrin wa dúró wípé owó ò ní jẹ́ kọ́kọ́ òun rí bẹ́ẹ̀ ìyẹn ló máa dáa jù tẹ́gbẹ́ nǹkan tá a lè máa ṣe nìyẹn ṣùgbọ́n kò sí bá a ti wá fẹ́ ṣe dábàá ní gbogbo alẹ́ pé ìyàwó kọ̀ọ̀kan la fẹ́ fẹ́ dẹ́gbẹ́ ká lè bá satisfy àwọn obìnrin ìkọ̀ndíṣẹ́ mi máa wáyé àwọn ọkùnrin kan wà lọ́wọ́ pé agbára tí wọ́n ní kọjá obìnrin ẹ̀yọ̀ kan kí wọ́n á ní kí wọ́n ṣe ṣé wọ́n lọ́ ṣe zìnà ni obìnrin mi wàá gbà pé kọ́kọ́ wọn lọ́ ṣe zìnà ó tẹ́ lọ́rùn ara àwọn ẹ̀dọ́ pọ̀ láyé lẹ́gbẹ́ ó mọ̀ pé kọ́ kó dẹ̀ yọ̀ǹda fún un kó sì àdìmọ̀ fẹ́ lómi ṣé kọ́ wá kọ́kọ́ rẹ̀ máa wọnú náà lọ lálìkì àmọ́ kó wọn ṣé wọn bá fẹ́ lọ́nà àdìjẹ́ náà. so a gbọ́dọ̀ sọ̀rọ̀ dáadáa ká dẹ̀ mọ̀ pé ẹni tó wọn bá ti ní ọ̀fẹ́ méjì kò sí dẹ́yìn fẹ́ ṣe sí ìtì ọ̀fẹ́ nu wọn ní mẹ́ta ní ọ̀fẹ́ kò sí dẹ́yìn fẹ́ ṣe sí ìtì ọ̀fẹ́ nu so wọn ní mẹ́rin mẹ́rin náà ní ọ̀fẹ́ bẹ̀ kó má fẹ́ ju kí ni ọ kálẹ̀ wá gbé àwọn àdá afẹ́fẹ́ ìyàwó méjì ní afẹ́fẹ́ mẹ́ta ni ká máa rí pé a fẹ́ gbìyànjú àti ṣe dáadáa láàrin wọn torí pé kí ni o déyàwó afẹ́fẹ́ yàwó déyàwó afẹ́yàwó ẹlẹ́ẹ̀kejì ìyàwó alákọ̀ọ́kọ́ èèyàn ò rí gbogbo àṣìṣe tán yányán lèèyàn máa rí torí pé kò sí bí o ti ní sí ìsìwà wù torí pé kì í sànà bí ọlọ́run kì í sànà yóò sì ìwà yẹn wù tán ṣùgbọ́n tí a bá ti ń pè wá padà yóò padà para wọ́n gbọ́dọ̀ ọjọ́ kan náà wà wò pé ẹ̀ẹ́n àti ẹni tó ṣe kí nínú ọba pati ọba ní wọn bọ́ sọ́dọ̀ títí ẹ̀ ń tọ́ bọ́ sọ́dọ̀ ẹ̀ náà náà jọ gbogbo wọn òun náà kà fà ọmọ ara náà lẹ́yìn ọba sọ pé odúdó pé odúdó lómi ní sinmi àwọn yóò yóò sọ pé kí ni ṣe ọ́ so bọ́lọ̀ ti dá bọ́lọ̀ ti dóbìnrin nìyẹn náà sọ pé pàṣátá fi na ìyáálé ọmọ ẹ̀ lájà fún yàwó tó ní wọn ní bẹ́ẹ̀ yàwó lóun náà ní sí lára tiẹ̀ náà kí wọ́n ní. ṣé kò fẹ́ wọlé ni. ṣé kò fẹ́ wọlé. bọ́dì ẹ̀gbọ́n yóò dùn òun náà ṣùgbọ́n kò ní kálẹ̀ yìí sí bẹ́ẹ̀ ìwọ lọ́wọ́ alẹ́ dúró lẹ́sìn. ṣé ọ látara bẹ́ẹ̀ ká máa ní sùúrù àwa náà dájọ́ ọkùnrin ká ṣe dáadáa fún wa ká dẹ̀ máa rí pé àní reason tó ń jẹ́ níwù fẹ́ ìgbà kan fẹ́ kóyàwó jọ oní ọmọ àwùwá ká máa ní reason tó ń jẹ́ níwù tó pé ah mo ní reason báyìí káàdì mọ̀ rí pé agbára díẹ̀díẹ̀ náà wà téèyàn lè fi ṣe kíni o téèyàn lè fi ṣe kíni yẹn o rí pé èèyàn bọ̀ sínú ẹ̀ ṣùkọ́ lọ́n kó fún wa ní àgbọ̀yọ̀ rẹ̀. ọjọ́ ti lọ gan a sì a sì tá a ti yọ̀ǹda àwọn tá a sì wà báyìí ọlọ́run pé a kàn orí yín pé lẹ́ẹ̀mí pẹ̀lú àánú ọlọ́run àwọn ìgbọ́n mi ṣe àdúrà.